وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وعليكم جزاك الله خير الجزاء نعم أوصي يعني بإليه إن شاء الله One, two, three, four, five, six, seven, eight. Okay, nine, ten, eleven. Thank you. Okay, 12, 13, 14, 15, 16. Náà ìbéèrè tí wá sí àwọn ọmọ ìyàwó lóbìnrin ti bẹ̀rẹ̀. Ẹni sọ wípé kọ́mọ̀bà àríkẹ́lá kó bá wá ṣe àlékún ìmọ̀ ìta, àmì àtẹ̀ àti àlùbáríkà. Náà ó ní òun jẹ́ ìyàkan tí ó jẹ́ oní núfùfù ẹni tí máa yára pinnu òun sì máa sọ àwọn ọ̀rọ̀ tí ó kú díẹ̀ káàtó nígbà tí ìbínú ìbá dé ó ní ṣé àdúrà kan wà àbí àṣkárù kan wà tí òun lè ṣe tó lè bá òun mú kíní kú بل يا حي يا قيوم برحمتك استغيث أصلي وأصلي أصلي لشاني كله ولا تكلني إلى نفسي كفة عين abẹ́dà kọ́mọ̀tì ní gbogbo wa torí ẹni ló kù kò sí aburú tí lè nínú àwọn ọmọ ó nínú báyìí ọkùnrin wa lò tó bá bínú ń bá ọmọ rẹ̀ wí ọmọ ìjọ ọmọ rẹ̀ jẹ́ Thank you. mo ká ma mo ní tèmi ẹran tó dúdú jẹ lára tèmi ọkọ̀ ìṣìṣọ́ ọmọ yẹn lọ́wọ́ àgbàdì ó ní kí bá mo kí bá mo kú bá dùn àpò mo ní àdúrà wọ́n gbé ẹ̀fọ́ àdúrà fún yàrá rẹ̀ wọ́n kékeré báyìí orí tó ń bínú ọ̀dẹ̀ gbà mú ṣẹ́ǹpù wèrè yẹn pẹ̀lú gbogbo kùránì rẹ̀.

tá a ní sí tẹ́tẹ́rẹ́ pé àwọn kù ti lápẹ̀ yìí gbà á àwọn kan lámòjútó ni. kí wọ́n máa ń rèdè rèdè kí wọ́n máa ń rìn jagbajàgba kí wọ́n máa ṣe kí wọ́n máa ṣe bí àwọn wèrè tó ń ṣe kí wọ́n máa bá yá wèrè àwọn kan lámòjútó ni. ètùtù ìbínú ti dé wọ́n á bílẹ̀ rẹ̀ kí wọ́n ṣe ń ṣe yìí ètò ju ilé ìlọ òun ṣe sọ́gbọ̀n ọba adẹ́dà tó bá adẹ́dà bá ń mọ ọbẹ̀ ṣó olùkọ́ ń bẹ̀ ọba kúkẹ́ ó sì ti ṣe gbogbogbò wọn àbáṣe kọmọdé akáàmù yẹn gbogbogbò yẹ ayé akọyé ń bẹ̀rẹ̀ amẹ́ríkà sọ̀rọ̀ asìlẹ̀ iléeṣẹ́ alẹ́ kúlà ọ̀làṣẹ́ kí ní ìlànà fún tọ̀fùtà ilẹ̀ amẹ́rẹ̀ alhamdulillah ọlọ́run bá tún ní <laughs> pàápàá jùlọ ní bí àsìkò sàárì yẹn tẹkínní fúlàní mímú tẹ́ni ó ní okun ó wà nínú àwọn àgbà tí máa jẹ́ kí ẹ̀mí kọba adẹ́dà kóró fún yàn kọ́ wá ṣe ọ̀rọ̀ èèyàn ní dáadáa ju bẹ́ẹ̀ ń ṣe lérò lọ. torí lẹ́yìn ìgbà tó bá ṣe àkàrò àárọ̀ rẹ̀ tán lẹ́yìn àsùbá yóò jókòó títí títí ìgbà tí oòrùn bá yọ dáadáa ní nǹkan bí aago mẹ́wàá yẹn kò ní dá ẹni bọ́dì tí wọ́n bá wà wá lóhùn. ṣèkìlì sáàmù táàlì Ibn Qayyim Jawziyya olóhùn débẹ̀ òun dúró de títí títí ìgbà tó wá ṣe tán wọn ni á ah, òun ti ń di ọlá tẹ̀ kí wọ́n ní bẹ́ẹ̀ ni mò ń jẹ́ ń jẹ àárọ̀ mò ń jẹ́ ń jẹ àárọ̀ ni oúnjẹ àárọ̀ mò ń jẹ kí ni sọ ya hayyu ya qayyum bi rahmatika astaghith asli li shani kullahu wa la takilni ila nafsi tarfata ayni kí ni òjíṣẹ́ náà ما منعك أن تقولي كما أوصيت به يا حي يا قيوم برحمتك أستغيث أصلي لي شأني كله ولا تكلني إلى نفسي نسبة عيني أبدا كيلو قديو kọ́ ọ máa sọ bí mo ṣe ما ọ́ ní márùn pé kọ́ ọ máa sọ gbogbo ìgbà أطمي لشاني كله ولا تكلني إلى نفسي طرفة عيني أبدا àti bínú inú fòfò àti kí ọkàn má dúró déédéé lórí dáadáa àti kọ́rọ́ ọba adéda máa ń fi lè ṣe sábàbí rẹ̀ ní ẹ̀bá tó ń mọ̀ sùjádà ni o lóòrò ni o gbogbo nǹkan fáwọn máa ṣe rẹpẹtẹ inshallah alkarim láàrin before next week òun náà rí yíyàtọ̀ inshallah. ìlú àkọmọlọ ọ̀fẹ́ náà náà ẹni béèrè wípé ó ní àwọn òbí òun wọ́n á máa fòró ẹ̀mí òun lórí nítorí pé wọ́n sí èrè ọmọ bí. ṣáà ìdìkẹ́ ló tún pa lẹ́yìn lórí inú fúnfún yẹn náà ọmọ ìyá ni oníbàárẹ̀ ilé tí inú bùkù bá gbé kò dẹ̀ rí nǹkan kan tó fi lè kanra mọ́yàwó tàbí kọ́ kanra mọ́mọ́ ṣáàmà tí máa ń ṣe yóò wá fèsì gànà yóò wá máa bọ́ọ̀sì gànà tàbí lè di bẹ́ẹ̀ ni wọ́n sọ yóò kan ìgànà lẹ́sẹ̀ títí títí títí títí títí yóò wá máa làágùn nígbè yẹn sẹ́kítọ́sáìtì bọ̀bá ṣe yẹn tẹ́rì lọ́sẹ̀ tó lọ́sẹ̀ tó wọ́n ní àwọn òbí rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ wá wá bá a dá bá a sọ̀rọ̀ ní dásìlì. wèrè ní orúkọ rẹ̀ ní dúnlé ìmù rẹ̀ nìyẹn wèrè wèrè ní ọmọ kó ti yà wèrè sọmọ pé ìbínú ọmọ ń yí ọpọlọ ọmọ yóò ti yà wèrè máa ń èèyàn ní gbogbo wa alhamdulilayi ó ti balẹ̀ lára rẹ̀ ní ìmọ̀ ní wọ́n ti di wèrè wèrè ní wèrè ní kò rí ọmọ bá wí torí wọ́n ti mà á wọ́n ti mà á tọ́ba ti fẹ́ dé ọlọ́run dẹ̀ ti kẹ́ àwọn ọmọ lọ́nà wo fún àwọn tí mọ̀ torú èèyàn báwọn yẹn wọ́n máa ń wà ní àlọ́ àlá ń gbogbo ìgbà tó bá ti gbé gbé nǹkan rẹ̀ dé tí ó fi di yóò wà á rí sáwọn àwọn ọ̀yà ti àlọ́ àwọn ọ́fíìsì kíbla wọ́n á máa yẹn náà fúlà wọn. gbàtọ́ bá rí pé òun ò rí wọn mú yóò wà bọ́ sẹ́gbẹ́ kan ní gànà ó lè kíra yóò wà kẹ́ ìgbẹ̀lẹ́lẹ́sẹ̀ bírábíra brother ẹ̀yin brother ọlọ́run yà wá lọ́wọ́ yín o now wọ́n ní àwọn òbí àwọn a máa fòrú ẹ̀mí àwọn lórí àìtí ìrí ọmọ bí wọ́n láwọn sì gbìyànjú àti ṣe àlàyé fún ọ wípé ọlọ́run bá lè kẹ́ọ́lá àwọn náà ní máa ṣe ọmọ fún ìyàn ṣùgbọ́n wọn ò gbọ́ yìí ṣùgbọ́n wọ́n ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń pe àwọn lórí fóònù yìí èyí tí wọ́n máa ń bá wọn sọ nìyẹn kí ni káwọn ṣe. náà kí wọ́n ṣe test kí wọ́n sì ṣe test àwọn méjèèjì torí a speech in ten six nine tí wọ́n bá ṣe test tó bá yẹ pé wọ́n ní bùkátà sí pé wọ́n tún wọ́n lo àwọn nǹkan kí wọ́n lò ó torí nínú àánú ọba adẹ́dàá ìlọsíwájú ti bá ètò ìwòsàn nísìnyí débi wípé tó bá tiẹ̀ jẹ́ pé àtọ̀ ni ò lágbára tó àbí obìnrin ní òjì pépé tó ó láwọn ewé àti egbò tí ó lò tó jẹ́ pé kí ni ó fi gbéra sọ torí àbí àrílò àwọn ọmọ ẹ̀yà tí wọ́n sọ pé káàtì ẹ̀ ò tiẹ̀ síbẹ̀ ọbara jẹ́ ọbara jẹ́ kan àdánwò but nínú ọba wọn kó máa ṣàdúà nínú gbígbà àdúà tọ́lá àwọn kan wọ́n jíwèé egbò fún un njẹ́ ẹ̀fọ́ ní pé one million ti tó àbí mílíọ̀nù mélòó lẹ́dún twenty million tí ẹ ti wọ thirty million. ó ti ju tí wọ́n ń fẹ́ lọ rẹpẹtẹ nínú àwọn ọba adẹ́dà pẹ̀lú gbogbo dọ̀á gbogbo ẹ̀ ọlọ́run tí wọ́n ṣe kò ń oríire ọmọ àwọn ọmọ ti délẹ̀ nísìn àwọn ọmọ so lẹ́yìn nǹkan tó ti jọ bí ọdún mẹ́wàá lọ lẹ́yìn marriage so gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ká má jà ká mọ̀ náà tẹ ọba adẹ́dà àwọn òbí tí wọ́n wà kọ̀ǹtàn gbogbo òbí náà ni ó dìbò ọba kan gbogbo wa ká tó mọ̀ sí sẹ́ẹ̀rí àwọn ti lọ́mọ ńlẹ̀ àwọn fẹ́ rọ́mọ ọmọ wọ́n máa ń ṣe gbogbo àwọn òbí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń sọ fún wọn wípé ọba adẹ́dà ọwọ́ rẹ̀ ní gbogbo owó rẹ̀ wà ó ti mú bẹ́ẹ̀ tẹ̀fíìdì kó wá máa ṣe gbìyànjú kí wọ́n yẹra wọn wò kí wọ́n rìn sí lọ́nà tí ọba adẹ́dà ṣe lẹ́tọ̀ọ́ inshallah pẹ̀lú àdúrà láìpẹ́ láìjì àwọn àbá wọn ṣe àkíkọ inshallah. ẹni ìbéèrè wípé ó ní ọkọ ó wà ní ààrẹ ó ti tó bí ọdún mélòó kan ó ní ó ti máa ń lo àwọn oògùn tí wọ́n rẹ̀kọ́mẹ́ndì fún pé kó ló máa ń lò dáadáa wọ́n nígbà kò tí sí ìyàtọ̀ àtòwọn atọ́kọ́ àwọn a máa dìde lóru dáadáa kí wọn àwọn sì máa ṣe àṣkáàbù mo rò pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ mí ni ó pé kí ni nǹkan míì táwọn tún lè ṣe tí fáti àti zamzam kí a máa ka ọ̀pọ̀lọpọ̀ sọ́ọ̀tì fáti kí a dẹ̀ máa mu zamzam hmm. kọba adé dáwọn wọlé ọ̀kan ṣoṣo rẹ̀ àti ìwòsàn tó ti sínú sọ́tò fatiha àti ìtọ́sọ lórí omi zamzam kọba adẹ́dà kọba amoko gbogbo wa náà máa bá rántí wọn nínú dùá kọba adẹ́dà ó mú òsàn wá fún wọn kó má dẹ̀ fi kan gbà kan lọ́wọ́ wọn kó wo gbogbo wa náà fi náà. Ìlúlọ́pùn ọ̀kẹ̀rẹ̀. Ẹni sọ pé kẹjọ kí ẹ fún ẹ bá wa fún àwọn ọkọ wa nímọ̀ràn wípé ọ̀gọ̀rọ̀ wọn wọn kì í fẹ́ wọn kì í fẹ́ ṣe ojúṣe wọn nínú ilé kódà àwọn nínú wọn tí máa sọ wípé ìwọ náà lọ wá iṣẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́ wọ́n lè kẹ́ fún àwọn ọkọ àwọn nímọ̀ràn. ìmọ̀ràn tá a fún náà ní wípé bá a bá ṣe mẹ́sínú létí bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ó ṣe fún wa ní àlùbáríkà kó pọ̀ sí sí dáwọ́ ni òjíṣẹ́ náà fi máa fún lọ́ní ẹ̀rọ ó ní ìlú àfa akùn fàyínà máa tún sọ̀rọ̀ náà wọ́n tún lọ fún ẹ̀dí ìlú àìdù àfa ikùn ẹ bá mójútó àwọn ọ̀lẹ́ inú yín àwọn wo ni wọ́n lẹ́ṣù àwọn obìnrin ni òjíṣẹ́ náà fi máa fún lọ́ní ní ìtọ́lọ́mọba máa fi mú àràṣe báyìí tó dẹ̀ máa fi mú ìpèsè wá fún yín òun ni àdúrà àwọn ọ̀lẹ́nu ní ọgbọ́n bùkátà nulé ìyàwó ní á ìzákùnmọ́lá ẹ̀ kò ní tẹ́ńbẹ̀ o kí díẹ̀ tí wọ́n bá mú wá káwọn obìnrin máa ṣe àdúrà tó pọ̀ lé lórí á ọlọ́run ó kó tó máa jù báyìí lọ sí o kí wọ́n dẹ̀ máa ṣe ní tó dénú ara ẹ̀sìn ni torí téèyàn bá ṣe nǹkan fún yàn bó ṣe lè kó kéré tó kéèyàn dúpẹ́ ọba adẹ́dà gan-an tó dá wa òun ló fún wa ní agbára àti ṣakitiyan àti sìn díẹ̀ tá a bá mú wá ọmọ ń dúpẹ́ alóhùn dúpẹ́ fún wa òun ọba tó máa ń sọpẹ́ lòun ọmọ ń sọpẹ́ fẹ̀dà fún tí wọ́n bá ṣe òjíṣẹ́ náà àdúrà máa ń dúpẹ́ kí ni máa fi ń dúpẹ́ jù yóò tú ọ̀tẹ̀ pamọ́ dáadáa hun kí oríire ó lè bá lọ síwájú òṣìṣẹ́ lọ́dọ̀ àtúnlá máa ń dìde lóru débi wípé ẹsẹ̀ wú wọ́n ní olólè ọba náírà ti forí yan o ní nǹkan kan wọ́n nígbà iṣẹ́ mi kí n má dúpẹ́ fún un èmi ní pé ìsìn lọ́hùn yẹn ìyẹn tí wọ́n fi ń dúpẹ́ ẹ̀sìn náà lára wọn pẹ̀lú kíni ìmórí wọn yá fún díẹ̀ tí wọ́n bá ṣe torí ìmá ṣe sínú ilé wọ́n máa ń fa kéèyàn kọ́ba dẹ́dà ó tètè sílẹ̀kùn mi ọ̀rọ̀ obìnrin dẹ̀ mi tá bá jẹ̀bi gan tó o bá ló fẹ́ discipline wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó o bá kọjá àlà ọlọ́run ọjọ́ pàtó sí wọn náà problem tó wà ń bẹ̀rẹ̀ tó o bá fẹ́ ṣe ṣe níwọ̀ntúnwọ̀nsì tó o fi pé padà kì í ṣe ń pé kó o ṣe níṣe wípé o fẹ́ destroy rẹ̀ la. torí pé kí ni kí ló kí ló ṣiṣẹ́ lára àtúnlá ń sọ nípa wọn ó ní àtàrà ẹ̀fọn àtògùn láti dá wọn èyí tó dẹ̀ gùn jù nínú ẹ̀fọn àòkè rẹ̀ yìí tó o bá ní ó wàdùwàdù tọ́ wọn yóò kàn án tó o bá dẹ̀ sílẹ̀ láìtọ́ yóò gun sallallahu alaihi wa alihi wasallam sọ gbogbo nǹkan wọ̀nyí ọ̀rọ̀ wọn bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ òtí jẹ́ pé ìṣesí àti ìfarabalẹ̀ àti sùúrù àti tẹ́ńpẹ́lẹ́mọ́ tí ẹni tó níyàwó lé gbọ́dọ̀ ṣe ojú ti àwọn dáńbò lọ àwọn tí wọn ò dákàn mọ́ lọ. so agbọ́dọ̀ demonstrate lè ń tà ń ná fún wọn ẹ̀sìn ni tó jẹ́ pé ọba adẹ́ẹ̀dá ó ṣe àtìpélé rẹ̀ wá sàlẹ̀ sí fọkùnrin yìí dáwò ó ní ten thousand lọ́wọ́ ọwọ́ àwò pé á ah, kí ló lé mọ́tò tí ní ẹ̀yẹ tẹ̀ gba fáàmù nù rẹ̀ náà bí fáàmù yòókù tún ṣe sun sí i kò ní yé wọ́n náà má fi wọ́n lẹ̀ kí wọ́n máa tàràkà. ló fi jẹ́ pé ọ̀kan nínú àwọn sáré rọjá láàánú tó fẹ́ jáde láyé ó rẹ̀ ó ní òun ní ọ̀rọ̀ wọ́n sọ fún òun dẹ̀ fẹ́ ṣe tó pọ̀ kì àwọn ọmọ rẹ̀ lẹ̀ kí wọ́n nínú kó wá sílẹ̀ kọ́ lọ́jọ́ kí lọ. nǹkan àbá ní fihàn nínú gbé kí ni fífihàn yẹn kí nǹkan yàtọ̀ wọ́n bá jẹ́ pé gàrí ni wọ́n mú tẹ́lẹ̀ tí wọ́n bọ́ mú sùúrù á kí nǹkan dẹ̀ ti yàtọ̀ báyìí nìsín pé kí wọ́n jẹ ẹyin àti àbúrẹ́dì àwọn ará àjọrò náà ń jẹ búrẹ́dì á jẹ ẹyin àti su èló ni wọ́n ń ta yẹn nìsín kò nídìí kí wọ́n gún wọ́n rò ó ọ̀dọ́ bá ra yán aláró tí wọ́n máa ń rò tó dẹ̀ fi èròjà kan sí àwọn náà sọ̀kèlè inú tó bá àwọn tí wọ́n ń jẹ òkèlè àwọn ọmọ ẹ̀kọ́ àwọn ànáwó àwọn ẹ̀jẹ̀ ohun ẹjọ́ òkèlè ìrẹsì ní bọ́bá yẹ̀pẹ̀ mẹ́wàá lóòjọ́ wọ́n lè jẹ ìrẹsì ní tiwa bẹ́ẹ̀ sí wọn fún àtẹ̀wà àti gbogbo ohun tí yáà ní dùn wọn nú kí ni wọ́n ti ẹ̀dùn nínú tí máa ń mú kí àjọ èèyàn ó tètè gbà ó ní dùn ọmọlàkejì nú ọmọlàkejì téèyàn kọ́kọ́ dùn nú ara àlẹ́ ni nínú Islam lòjíṣẹ́ lọ́dọ̀ Islam sọ wípé owó tó ọ̀nà lójú ọ̀nà náà wá ètò ọ̀nà láti fi tú èèyàn kúrò nínú gbèkùn ètò ọ̀nà fún aláìní àti ètò ọ̀nà fún ara ilé rẹ̀ ètò ní ládájú ń bẹ̀ sára ilé ni o. tó jẹ́ lọ́dọ̀ àtúnà sọ̀rọ̀ so ká má ká má fara ni wọ́n tó bá wà ká jẹ́ kí àwọn náà filẹ̀ kó fi jẹ́ pé tí ò bá sí wọ́n lè bá wa mọ̀ wọ́n lè bá bẹ́ lọ́wọ́ ọba torí pé wọ́n wí kìyẹn ọlọ́run tètè máa ń ó tètè máa ń dá wọn lóhùn bá wọn bá lẹ́dà bá ń kẹ́ ọkọ mi bá ń sàánú ọkọ mi bá ń ṣe dáadáa fọkọ mi bá ń ṣínà fọkọ mi àwa ń rọ àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin náà wọ́n ṣe wọn ò ṣe o ẹ jẹ́ kéèyàn ó pọ̀ nínú àdúrà yín sùjádà yín ìmọ̀ yín gbogbo àtúkọ àdúrà yín wọ́n bá dẹ́dà má da ọ̀rọ̀ ọkọ mi rú má dojú ọ̀rọ̀ rẹ̀ rú bá ń kẹ́ bá ń ṣàánú rẹ̀ tó o bá wá kẹ́kọ̀ọ́ ṣàánú rẹ̀ tán yóò fi mọ̀ wá o kọ́ máa ṣe o yóò fi mẹ́bí yóò fi máa wo bí rẹ̀ mọ́kànlélẹ̀ rẹ̀ táwọn òbí rẹ̀ mọ́dẹ̀ ní ní ìyàwó ọmọ sóbì rẹ̀ dáadáa fáwọn ọmọ tèmi náà gbogbo eléyìí àmọ̀ tuntun dùn Ìdààmú ní ká wọ́n létí wípé inú ọjọ́ èyí tó ṣe ọjọ́ tí wọ́n fi kápá sọ ọ̀rọ̀ nílé. So wọ́n ní ó jẹ́ òkú nínú oṣù tó dẹ̀ jẹ́ pé láwọn ojúṣe tí a máa ṣe ní mọ́sálásí nígbà nípa owó sísan fún àwọn tó ń bá wá ṣe iṣẹ́. So wọ́n ní ká rántí ká dá sí fífẹ́ mi láti wọ́n gbé káàkiri ohun tí a fi dá sí wọ́n ní kò sí ìka ohun tí bùkátà tí ó wà nílẹ̀ sòkájọ kí a dá sí ọmọ òsàn alẹ́ sọ̀rọ̀ náà láti fún ìbéèrè ẹ̀sà wọ́n ní ọkọ tí um, ìyàwó tí ọkọ wá ṣe fún tí ìyàwó wá tí ó wá bẹ́ẹ̀ ni wọ́n ní kí ni ìdájọ́ yẹn. ìdájọ́ òjíṣẹ́ láyé ó sọ ìdájọ́ yìí sọ́lá àlàó sọ́lá ó ní الفساق الفاسقات هن أهل النار àwọn òbílẹ̀jẹ́ èèyàn àwọn lọ́mọ ńlá sọ̀rọ̀ pé àtìtú ọ̀rọ̀ nìyẹn wọ́n wá ní mọ́ni hún náà ya Rasulullah àwọn olùbílẹ̀jẹ́ ya òjíṣẹ́ náà sáà sílá ní àwọn obìnrin. Hmm? àwọn sàbẹ̀ wa tẹ̀síwájú. Ah, àwọn lẹ́sìnà umma ha tún yá wa mà níwọ̀n ọmọ wa ìyàwó wa wọ́n kà lọ́mọ òjíṣẹ́ náà sáà sílá ní náà bẹ́ẹ̀ ni. sẹ́mi pé ìyóntẹ́lẹ́sì máa next stage àwọn sàbí wa mú ìwádìí wọn ní lima ya Rasulullah kí ló fà ilé òjíṣẹ́ náà sọ̀rọ̀ nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ nà ìdá òtíná láàyè ṣùkúrùmà kò sí ní tó ṣe fún wọn tí wọ́n dúpẹ́ kóbìnrin máa dúpẹ́ àpẹẹrẹ orí ìbú tó lè wọ náà. díẹ̀ tí wọ́n bá ti fún ọ. ṣe bá kún ọ lọ ọ̀hẹ́ àwọn náà rí bí gbogbo ẹ ṣe rí ah, ẹ bá a fi kún ọ ẹ mọ̀ yìí pé àwọn gẹ́ẹ̀sì yìí ò ní ibòmí tí wọ́n lọ ò ọ̀dọ̀ yín náà ni ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ọ̀rọ̀ àwàdà tí ó mú kí orí ó wálẹ̀ but kí lẹ́fẹ́ kí ìdílé ìṣe ọ̀là ìmáláyà ọkàn ọgbọ̀gbẹ́ obìnrin mùsùlùmí ìṣe náà ní àwọn obìnrin sábà tí wọ́n bá fẹ́ pàǹkan lọ́dọ̀ wọn kan dáadáa tọ́kọ́ ti kọ́kọ́ ṣe ni wọ́n kọ́kọ́ kà á lẹ́nà wọ́n rí á ah, ẹni tó bá lóhun òrèlé àfọ́jú gan ò lè sọ pé òun ò rí i ọba tó ń fún yín ṣe báyìí kò ní pín nípa lótú ọmọ fún yín ṣe sí anídìí nǹkan báyìí anídìí nǹkan báyìí anídìí nǹkan báyìí. ṣé wọ́n ti kọ́kọ́ ti ẹ̀yìn àti ọba adédàgbà subhanahu wa tá a bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ kí ni àkọ́kọ́ máa ṣe. a ṣàfọ̀mọ́ fún un àbí a yìn a dúpẹ́ a kàbára rẹ̀ á ti rinlẹ̀ yìí pé kò sí tó tó sìn àbí òun nìkan nígbà bá wá ṣe léyìí tán á tún bẹ àyànfẹ́ rẹ̀ jù á tún bẹ lọ́wọ́ ẹ̀sìn pẹ̀lú kíni àtàláàtì fún jíṣẹ́ gbàyìn láàá sọ pé tàn ọba wa àtúntì dé òótọ́ ọmọ pé olóṣì ni wá ìwọ lọba tó ní gbogbo ẹ̀ lọ́dọ̀ àǹtẹ́bà àǹtẹ́bà àǹtẹ́bà òjíṣẹ́ náà fún mi ní ká béèrè tó ń pọ̀ náà káwọn béèrè kékeré ká béèrè nǹkan kàǹkà káwọn béèrè nǹkan bíntín. afẹ́tò mọ́ sọ ara wa sí wa salamu alaikum afa àdúgbò mi ta lọ gbogbo níta bá wá ní bùkátà sí ọlọ́run ó jẹ́ kọ́ wọn sí látàkàtà yín láti máa rí àní lọ bòmíì lọ́ọ́ máa tọrọ rẹ̀ ẹ̀yin náà lọ́lọ́run ọba ọmọ pàṣẹ láti ṣe fún wa àdúrà tá à ń ṣe nínú sùjádà fún gbogbo ìgbà ni ọlọ́run dẹ̀ ti gbà ẹ sàmì sára ìyàwó ló ń sọ fọkàn wa ẹ sàmì àlọ́ náà ti gbà ẹ mọ̀ bọ́yá mi ìhùn ní kọ́kọ́rọ́ tó ń lọ bá lóògbé ó fi ti lè tọ́ yín lọ́wọ́ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ń fẹ́ kí ká fà wọn mára ká tó kàtó ṣe ń tó nínú ìdùn fóòmù tọ́ ọba ní ọ̀fẹ́ ṣe níwájúwájú kò ní pọ́sùpù kóbìnrin náà máa ṣọ̀pọ̀lọpọ̀ ìfà ọkọ̀ mára rẹ̀ nǹkan tọ́p lóòótọ́ ṣùgbọ́n bọ́dà bá ṣe lè wù kó dá tó àárò mi nínú àgbà ṣe lè wù kó tọ́p tó kò lè tọ́p ọba adẹ́dàá. lẹ́kún ọrọ rẹ̀ kò gbẹ nígbà kan ibi tó bá dẹ̀ wù ní máa ṣe é sí kọ́ba adẹ́dà ó ṣe wá ní ọ̀kan níbi tó wù tí ọmọ ṣe sọdọ wa gbogbo ilé obìnrin ọmọ tu wọ́lọ́ọ̀hìn ó nípa tó ní dáadáa tó kó ọkùnrin ló mú ìfẹ́ yóò kí ọkùnrin wọn rẹ. yóò ní pride fún pé ìyàwó mi ìyẹn rẹ nìyàwó ọkàn nínú àwọn ọmọ wa tí wọ́n sọ̀rọ̀ fún báyẹn yìí pé kó ṣe báyẹn pẹ̀lú ọkọ rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan sí méjì ọkọ wa wá bá àwọn òbí kí ló bá adẹ́rùn pé bóyá ọwá complain nípa ọmọ yìí tó ní ẹ bá ń gbàdúrà fún ìyàwó rẹ ẹni gbàdúrà fún ìyàwó rẹ à ń gbàdúrà fún ní àdúrà àrà ọ̀tọ̀ ni mo fẹ́ kẹ́ ẹ ṣe fún ìyàwó rẹ wọ́n ní ẹ̀ẹ́n kí ló dé mo fẹ́ kí ẹ mọ̀ pé mo appreciate ẹ̀ ntọ́ ṣẹlẹ̀ ní ntọ́ ṣẹlẹ̀ tí mo ń ṣàdúrà fún mi gbogbo àdúrà yẹn lẹ́gbàá kódà nínú gbígbà tó gbà ọ sọ fún wọn. àjọ lọ sí hajj lọ́dún yìí wọ́n ní Allahu Akbar nǹkan kan bá kí ló dé ń di ó for granted bí ẹ̀tọ́ complain ọba ẹlẹ́dọ̀ ó ṣàlékún kì í ti ẹ̀rẹ́ ti tàwọn ọmọ ló máa ń àṣẹ èmi ti díẹ̀ tí mo ní mo ti fi bá ilẹ̀ ẹ bá ṣe bá àràrà kí wọ́n mú tiẹ̀ èmi ló yẹ kí n ṣe á ṣe gbogbo wọn yẹn bó ṣe ń ṣe yìí ọba rẹ̀dà ń ṣàlékún fún un torí gbogbo ń tá ná lójú ọ̀nà bí ọba adẹ́dà ṣe fẹ́ àfipamọ́ ni ọba adẹ́dà ọ àjẹkótó ọmọ bímọ sí ni bí àwọn ò bá ti àkídà yìí àdìọ́kàn yìí kó fi gbègbèsè ayé rẹ̀ yóò fún yóò bá ara rẹ̀ nínú ìfúnpinpin tọ́lẹ̀ jẹ́ pé n tó bí òní pé àdìọ́kàn tó ń gan ló ní iṣu ìfàwọ́mọ́ra ìṣe dáadáa sí wọn ọba adẹ́dàá máa ń fi ń ṣe sábàbí láti tètè ṣípayá ọ̀nà fún yà ọba adẹ́dàá máa ń ṣàṣípayá ọ̀nà fún wa. Yeah. Na'am. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam. Allah jẹ́ sọ máa ní kàkà yìí máa ní sáré dùn. Àmì àtẹ iná rí. Ọdẹ ẹ̀kẹ́ kọ àjọpẹ́ lórí dáadáa. Àmì àtẹ iná. Ìgbé mi méjì. Ọdún yóò kọ́. Àwọn ọkọ̀ mẹ́ta, ọdún mẹ́wàá, ọdún méje, ọdún márùn-ún. Wọ́n wá ní gbogbo ọjọ́ Monday àti Thursday làwọn òfin máa gbà wọ̀. Ẹ̀rú wa ń gba àwọn òbí pé ṣé kò lè ní health implication fún wọn. Ó ní implication, implication ẹni pé yóò ní sísúnmọ́ lọ sísúnmọ́ Ọlọ́run tí ó dẹ̀ ní o ní wípé gbogbo ń tọ́ba tọrọ lọ́dọ̀ ọba àrẹ́dà ọba àrẹ́dà yóò máa tìjú àti mọ́ fún un sísúnmọ́ Ọlọ́run implication tó nínú. ààwẹ̀ ni wọ́n ń jẹ́ kéèyàn tètè lẹ́yìn iman irun ààwẹ̀ jẹ́ nítorí jẹ́ pé ó máa ń tètè jẹ́ kéèyàn break through níwájú ọba àrẹ́dà. àwọn kékeré làwọn ẹ̀ àwọn kékeré. bẹ́ẹ̀ni a ní àwọn ọmọ kan ọmọ ọdún méje ni wọ́n. nígbà yẹn àwọn òbí wọ́n máa ń sọ pé ọ̀lẹ ni ò ní gba àgbàjálẹ̀ sọ́mọ àgbàjálẹ̀ Rajab Shaban Ramadan wọn ọ̀dọ́ ọmọ ọdún méjì lọ wọ́n jọ máa ń gbàgbé. ìta àkànlọ́tì ní pé àwọn ọmọ ẹ ṣàpò gan ọba ẹlẹ́dàdẹ́ kò jẹ́ wọn yàyà kúyà. níta máa wá gbọ́ wípé kò dáa tó kéèyàn dáyà dé báyìí torí wípé yóò wí kí yẹn fọ̀ tí wọ́n fún Ramadan ọ̀gọ̀rọ̀ wọn wá sọ di gbàkandákan so téèyàn bá rí ma lórí ẹ̀sìn. tẹ́sán ti rọ̀ lọ́rùn ọba ayé ọba alẹ́dà ó fààyè tèyí sí fún un alhamdulilayi gbogbo wọn ṣe rẹ̀ aṣọ aláàárẹ̀ yìí ọlọ́run bá ṣe dáadáa fún un kí wọ́n gbà wọ́n níyànjú òtí wọ́n bá ti rí pé ó fẹ́ máa pọ̀ jù gẹ́gẹ́ bí òbí tó fi ń lapa ní ara health wọn kí wọ́n sọ fún wọn pé kí wọ́n dẹ̀ díẹ̀. ìbáraẹlẹ́gbẹ̀jì obìnrin tí ó ti lóyún ṣé a lè ṣe ápùdó nìkan fún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ẹ̀sán àwùsà náà tọ́jẹ́ pé òun ẹni tí ó fún un lóyún náà ni wọ́n fẹ́ ṣe ápùdó nìkan fún ibẹ̀ ni ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ti pọ̀ láàrin àwọn afa wípé bí ẹni tó jí nǹkan láàárọ̀ ni tó fẹ́ rà lálẹ́ ṣé ká sọ pé kọ́ má sanwó tí ó fẹsẹ̀ rinlẹ̀ jù lọ́rọ̀ àwọn àfààní yìí pé kó bímọ yẹn tán kó ṣe ìsìnrọ̀ tẹ́sẹ̀ tó wá sọ yìí. Nà ó ti tán. Ojú bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni Zákàlá pa ẹ̀. Báwa lè kọ́ àwọn àgbà tó. Báwa lè kọ́ mi sọ́dọ̀ àǹtọ̀. Ọlọ́run àtẹ̀lẹ́sẹ̀ rẹ̀. Àmì ẹjọ ìmọ̀ ẹ̀rọ pé mo pé yàgbára mo ti fẹ́ béèrè ìbéèrè tí kan kójú ẹ̀ta ọlọ́run dára lọ́rọ̀ hajj mo fẹ́ sọ. hajj bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di mọ́ra yìí. <laughs> Eh, ìbéèrè ni pé a rí àwọn ìránṣẹ́ tí wọ́n wà ní hajj ní mẹ́ka tí wọ́n sábà ń sunkún sáá. wọ́n máa ń sunkún. bẹ́ẹ̀ kí ni àjẹ̀dígbò rí ìṣe àlàyé lórí ẹ̀ pé àwọn àna yẹn ọgbà fún àdúgbò Muhammad sallallahu alaihi wasallam. àwọn ìran tí ó gbà fún òbíṣẹ́ ńlá wa àdúgbò wa Muhammad sallallahu alaihi wasallam. àwọn àna yẹn oníwọ̀n sun ẹkún bọ́lá ń ṣe kẹ́ àdàbí ìpè àwọn ọmọ pé ọlọ́run lè kẹ́ àdàbí bẹ́ẹ̀ ní ojú ayé àdúgbò Muhammad sallallahu alaihi wasallam. so àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ yẹn ti so àwa fẹ́ kẹ́ ẹ bá rẹ̀ sàn ìmọ́lẹ̀ yìí pé tí ó tọ́ sí màbí ọ̀tọ̀ náà pẹ̀lú ẹ tó tó wá ń sọ yẹ àbúrò yẹ kẹ́ ẹ bí àbí òní bẹ́ẹ̀. asọjẹ mi mi tí ìbáwọn kan pàdé ní maka tàbí ní madina tó yẹ pé ẹkún nìkan náà bá ń sùn èmi ò tí ìbáwọn pàdé mi tí ìbáwọn pàdé wọn kàn máa wọn tó jẹ́ pé wọ́n sá máa yẹn náfìlà pẹpẹtẹ wọn ò ní dúró wọ́n sá máa yẹn náfìlà kankan báwọn ọgọ́rọ̀ wọn ti wẹ̀ ṣíà pẹ̀lú pé ẹkún ni wọ́n kàn máa sun ní èjì ìbáwọn pàdé mo máa ń gbé báwọn yẹn máa ń sọ bẹ́ẹ̀ pọ̀ ní èjì ìbáwọn pàdé ọkọ ọmọ mi tí wọ́n bá wọn pàdé ìbáwọn pàdé wọ́n máa ń sọ ọgọ́rọ̀ yẹ àkọ́jẹ́ ni. Number three. Mm. ọlọ́run jẹ́ ń tọ́lọ́ rẹ̀ rẹ̀ lọ. àmì àtẹ̀yìn náà. àpàrà sí ọlọ́pàá kò tọ́ sí. àmì àtẹ̀yìn náà. ọmọ ìyá ló ń léèrè àwọn ìbéèrè kan rọ̀dà nígbà tá a ríra lórí àwọn iṣu tó ṣẹlẹ̀ lọ bá wọn. ọ̀kan bí bá ń tún wájú ọ́ lọ ọ̀kan náà bọ́lẹ̀ náà a ní ìbẹ̀rẹ̀ ló jẹ́ pé iṣu yàtọ̀. bọ́dọ̀ àwọn jáde láyé lọ́dọ̀ ní àwọn dúkìá ẹ̀tọ́ wá ní ìyàwó kan táwọn ò mà tó jẹ́ pé ó fẹ́ láì tó wá fẹ́ jáde láyé ni wọ́n tó jáde láyé tó kú ọ̀dọ̀ obìnrin yẹn ni tó jẹ́ ìyàwó rẹ̀ tó jẹ́ ó fẹ́ àwọn ò kò sí kankan tó nù ẹbí ọwọ́ àdúgbò ọ̀tọ̀ọ̀dọ̀ rẹ̀ lọ jáde láyé. ọ̀tọ̀ rẹ̀ lọ jáde láyé fún. o bá wa àwọn àwọn ẹbí bẹ́ẹ̀ màmá kì í ṣe kó tí àwọn yẹn lẹ́nu. àkókò yẹn lẹ́nu. tó hmm. a ní báwo là ń fẹ́ ṣe ogún ẹ̀. ọmọbìnrin yẹn náà máa pé láti pé ọmọbìnrin yẹn náà kún ogún torí ìyàwó rẹ̀ ni wọ́n pẹ̀lú ìyàwó rẹ̀. ẹnu kù lórí Wọ́n ṣe kíni? Ẹnu wọn kò ní orí ọ̀rọ̀ lọ méjì. Náà lọ sí ṣẹ̀rẹ̀ àtọ̀. Àkọsí ni mo fẹ́ bóyá àti mo sọ pé wá láìsí ni mo ti kọ́kọ́ fẹ́ rè. Ẹni tó ó fẹ́ àwọn ọ̀kan mọ́ni. Ó fẹ́ débi pé gan ọ̀dọ̀ rẹ̀ lọ jáde láyé sí. Yábàá ni wò ní pín lógún àbùsí lánàá kọlọ tí a lọ sí ìṣẹ̀lẹ̀ ara kan ṣe mú náà sọ fún apẹta lọ sí ìṣẹ̀lẹ̀ ara kan ẹlẹ́gẹ̀dẹ̀ ní gbọ́dọ̀ àwọn àkáǹtì òun náà ti jáde láyé náà jáde láyé ló sọ fún o olóhùn sàlàyé fún un kó tó jáde láyé ohun kò mójútó àwọn àwọn ọmọ àti ìyàwó òun olùbẹ̀ tó máa ń gbìyànjú agbára òun ṣe ó ṣe máa pé bẹ́ẹ̀ Eh, kí ni ẹ̀kọ́ ohun tó ń tó lè ṣe lórí ìyàwó ẹ̀ àbí pé bóyá lórí nǹkan kan kí ni tó lè ṣe níbi àjọ pé òun ṣàlàyé ẹ̀ fún agbẹjọ́rò ìlú pé wọ́n wọkọ̀ fún un tó yanjú tọmọbìnrin ní mánéjì bùkátà ọkọ̀ tán fún un kò sí tó kọ̀ pé kí òun náà fẹ́ tí ẹnu wọn bá kò lè lórí ìyàwó àtòun Nà. Nàmì kan ti bá. Wàhálà tó sọ̀rọ̀. Ọlọ́jà yín pẹ̀lú dára. Aláàjọ ọ̀rẹ́. Pẹ̀sọ̀ mi méjì. Fọ́dà. Òun ní pé olórí ẹni tí a ti ṣe lórí tí ọ̀run yàn pé ojú olórí ẹbí. Bẹ́ẹ̀ni. Tó wá jẹ́ Christian tàbí ẹni tí kò dúró déédéé lórí ẹ̀sìn tó jẹ́ bóyá ṣé a lè gbọ́rọ̀ sí lẹ́nu àbí ká máa tọ́rọ̀ yẹn ọ̀bá ti takò fún ọlọ́run ẹ̀sìn yẹn bọ́ ọ̀rọ̀ lórí ẹ̀sìn tó ẹ̀mẹ́ tó nípa lómi nínú ọ̀pẹ ẹ̀sìn dáadáa tàbí tí ò ń ṣe ẹlẹ́sìn náà ó máa sọ nǹkan tí ó máa takò sí wa ṣé dàbà gbọ́ sí lẹ́nu ṣé jìyà kan wà dàbí. kò sí jìyà a gbọ́dọ̀ tẹ̀lé kódà ọkọ láyà gan tí ọkọ rẹ̀ bá pa láṣẹ tó yapa òfin ọba rẹ̀ dà ọwọ́ rẹ̀ tẹ̀lé. kọ́kàjẹ́ yí pé kìí ṣe pé yóò ṣe tìtó náà tìtó pẹ̀lú ẹ̀ ní ìdúró gbàǹgbàláká pẹ̀lú ọ̀wọ̀ náà ni bàbá láwa bàbá àgbàgbọ́ Ibrahim sọ̀rọ̀mọ́ ara níbi náà wà rí ṣó bá wọn ṣẹ́bọ̀ kò bá wọn but kò dúró òdo gbàǹgbàláká lé wọn lórí ó pàkíyèsí wọn sínú pé á ń tẹ́lẹ̀ ṣe ikú rẹ̀ bó ṣe rí bó ṣe rí bó ṣe rí ni ó dẹ̀ dúró. lórí نعم. bẹ́ẹ̀ وكيف أخاف ما أشرفتم ولا تخافون أنكم أشرفتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الله يعني الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون so èyí ó bọ̀wọ̀ fún níbi tọ̀wọ̀ ṣùgbọ́n tó bá pa láṣẹ tó yà pa sí ìtọ́ba adẹ́dà tó ló jíṣẹ́ lọ́sọ̀ àtọ́là pẹ̀lú ẹ̀kọ́ àti ọ̀wọ̀ rárá pẹ̀sọ́nà bẹ́ẹ̀. ewu ẹni ẹ tó wá jẹ́ christian tí ó lè fọmọ fún ọkọ tó jẹ́ pé mùsùlùmí tó náà gbòye àbí kó ṣe wá ní lórí kó ṣe ṣe yí lórí. rárá àwọn tí wọ́n yanjú nínú fámìlì tí wọ́n dẹ̀ jẹ́ mùsùlùmí náà àwọn ni wọ́n pa wọn okùn wọ́n hmm. yanjú rẹ̀ wọ́n wá lè present ẹ̀ fún just be formality. Okay. Ìgbésí eh, pé tó eh, wọ́n wá ṣe abẹnú kan rárá. Ẹlẹ́kejì nínú pẹ́. Torí instance bá ń ṣẹlẹ̀, ọ̀kan nínú àwọn ọmọ wa ní yunifásitì, àwọn òbí rẹ̀ wọ́n ṣe mùsùlùmí, pásítọ̀ ni bàbá rẹ̀. ọdẹ fẹ́ gba islam ọdẹ fẹ́ bójú Sọ ma pe ni méjèèjì kò sí bówẹ̀lì so ó jẹ́ fún wọn parí pírójẹ́kìtì òun ó ti parí gbogbo tó ní ṣe ní yunifásitì ó wá gba islam ó wá bójú ó dẹ̀ rẹ̀ tó fẹ́ wá èmi ní fámà ọ̀gọ̀rọ̀ wọn wọ́n wò wá ní òyí pé ẹ ti ẹ̀fẹsẹ̀ kọ́ná káwọn wá kí ni nínú àdúrà tó jíṣẹ́ náà sọ́nà ń lẹ́kọ̀ọ́ àdé pé wà láti ṣe mí bí àlàáda má sì ní lápú fọ́tàyọ̀ kò sí wàhálà ọba gba ìṣẹ̀lá kan báyìí báyìí báyìí lọ ṣẹlẹ̀ ok àwa la pàmìtì rẹ̀ lọ́ọ́ fi tọkọ àwàlá iṣu fàtífíkè tí wọ́n bá ń fà ọ́ àgbo ni àwa ni wọ́n fà okay àwa mú lọ wọ́n ní sharia council on behalf of Allah àtòjíṣẹ́ ìsọ́ra àtúnà wọ́n ní kí n fi ọ́ fún lágbájá. Olókìlì mo béèrè lọ ta ni ẹni tó fẹ́ fẹ́ ó lè sọ pé lágbájá ni mi lè bí ẹni ẹlẹ́rìí mo lọ bá àwọn òbí rẹ̀ mo ní ọmọ yín fẹ́ dáhùn sí ẹ̀ẹ́dẹ̀ẹ́tàn wọn ní ẹ̀ ewu ń bẹ̀ mo ní lágbájá kí ló ṣe mo ní báyìí báyìí báyìí báyìí ah, bàbá ní àwọn gan bàbá àwọn pásítọ̀ Christian ìgbà tí àwọn láwọn ọ̀rẹ́ táwọn máa ń bá rìn mùsùlùmí ni wọ́n wọ́n kọ̀ǹfíǹsì àwọn lórí islam àwọn wá lọ sọ́dọ̀ bàbá àwọn pé ẹ̀rí táwọn mùsùlùmí kó fáwọn nìyẹn àwọn fẹ́ kẹ́ ẹ pèsè. wọ́n ṣe mọ́ máa ń tí bàbá àwọn sọ mo ní mo fẹ́ gbọ́ wọ́n ní bàbá àwọn sọ pé kò sí èsì táwọn lè fún ẹ tó lè kọ́ di pé kọ́ ọmọ ṣe ìtòsí ọlọ́run ọ̀bọ̀ fàlùbáríkà sí i ọ̀nà tiẹ̀ nìyẹn làwọn fi gbà fúlàn so àwọn máì wọ́n lo yorùbá pé ẹ̀kọ́ àti ìṣesí kan wọ́n wà pẹ̀lú àwọn ẹni bàbá yẹn ní mi ìbímọ bàbá bàbá àtìyá rẹ̀ ó wà ń bẹ̀ ní ẹ̀gbọ́n wọn lóbìnrin wọ́n ní ẹni tó lọ́mọ so wọ́n direct lọ fẹ́ ẹ̀gbọ́n alóbìnrin yẹn lọ́wọ́ sọ pé ọlọ́run ọba ṣe àti ilé ọlọ́run ọba lọ́wọ́ àti lẹ́yìn lọ́wọ́ ẹ lọ ṣe so alhamdulillah ọlọ́run ọba dẹ̀ ó fi ṣàpọ́nlé ìgbà tí wọ́n bímọ ìbejì ni wọ́n bí àwọn bàbá rẹ̀ kẹ́ jẹ́ pásítọ̀ wọ́n á rò pé ní táwọn ò bá yọjú èédú ńlá ló máa jẹ́ fáwọn wọ́n á gbà padà yìí pé kó mọ̀ ṣẹ̀sìn rẹ̀ lọ àwọn rẹ́dì láti àṣẹ̀ṣẹ̀. alhamdulillah ẹ̀sìn yẹn lọ́lọ́run bá ń fi pọ́n wọn lé kọba dẹ́dà kó mọ̀ sí bú wọn kó mọ̀ sí bú àwọn náà wọ́n ọ̀pọ̀tù. so tí ọ̀rọ̀ bá ti dàbá yẹn pàápàá jùlọ irú ipò tá a wà ní nàìjíríà dẹ̀dẹ̀ náà lẹ́kún èèyàn máa ń wẹ̀kọ́ yẹn kankan tó bá ti fẹ́ di bá ọ kéèyàn fàṣọ mọ́ ọtọ́rìtì tí òfin ní jẹ́ pé tí wàhálà bá fẹ́ ń ṣẹlẹ̀ wọ́n wà á circumstances mi tó bá ń ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ àkọ́tù la máa ń sọ pé kí wọ́n lọ pẹ̀lú rẹ̀ wọ́n bọ̀ wọ́n pa wọ́n yẹn jù ẹ̀ so yọkàn pé presentation tí wọ́n bá ṣe fún àwọn eh, mọ̀lẹ́bí tí wọ́n ṣe mùsùlùmí ẹ̀ torí kẹ́rù ẹbí má bàa dàrú ni wọ́n fi mú ìwọ ti ṣẹ̀rẹ́ à wọ́n mú kó mẹ́ náà. ẹlẹ́kejì náà òun ní pé obìnrin tẹ́ ń pé ó ti wà nínú ayé. náà kí ni tún wà nínú ayé. àti tó ti ń jẹ́ ẹgbẹ́ pé gbogbo wa rẹ̀ nínú ayé la. ó já síta ẹ tó ti já sí ẹ ẹ tó já sí bọ́ọ̀sì látàrí pé ń súnmọ́ àwọn kan ẹ̀sìn ń wù ú ṣe ó ti wọ́n ń gbìyànjú díẹ̀ díẹ̀ ó wá rẹ́nìkan tó fẹ́ fẹ́ ẹni ẹni tó já sí náà ni ó já sí òun náà ti wá padà kò sí ìpadà tí ò bá padà kí wọ́n mẹ́jọ fẹ́ ó wá fẹ́ fẹ́ ẹni tí ò bá sí ìpadà kí wọ́n mẹ́jọ fẹ́ advice ni advice ni tó bá tó náà bá ti padà yóò ràn án lọ́wọ́ kó padà láti padà tán. ṣùgbọ́n tí wọ́n bá rẹ́ni tí ó mature tó dẹ̀ ní understanding tóun ò já sí bọ̀dọ̀ mọ̀ bá a ṣe bá àwọn tí wọ́n já sí lò tí ó fi lò wọ́n fẹ́sìn èyí wọn ló fi tẹ̀ jù. tó ti yẹ báyìí lọ́kùnrin lọ́kùnrin torí tó bá ti fẹ́ yọ ọwọ́ torí bí àwòkú bí aláwọ̀ ọkùnrin yóò yìí máa jáde díẹ̀díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá jáde ẹni tí ó dàgbà tó gbọ́yé tó dẹ̀ nímọ̀ yẹn yóò mọ̀ pé kínní ìtún ti dé sí ọ yóò dẹ̀ mọ̀ bí ó dẹ̀ ṣe yanjú rẹ̀ but tó bá jẹ́ pé for experience ẹni tó náà ti já sí i ni wọ́n fi wá ní òṣè mọ́ kò túmọ̀ sí pé ní ìdáná ẹnu wọn ni mo ti bọ́ yìí. Ibi tá a ti máa parí jẹ oúnjẹ ṣé ó fẹ́ chance mi ni ẹ bá ń sọ fún ní ìṣe mọ́ òtúmọ̀ sí pé ní ìdáná mo ti ní ìtumọ̀ yẹn. Wọ́n bá lójó instant buy man better. Kọ́kùnrin kó wà ahead obìnrin. níbi àgbọ́yé àtẹ̀kọ́ àti maturity ó bẹ́tà torí tó bá yẹ kóbìnrin ló ń lágbọ̀yé pọ̀ tó dẹ̀ fẹ́ mú tọkùnrin tí ò dẹ̀ níyẹn yóò ṣe àkóbá tó pọ̀ fún ọmọ pàápàá bá ọmọ ń wọ̀ tó ètè tọkùnrin nígbà míì ó mú ibi tuntun obìnrin lọ yóò fọmọ mọ́lẹ̀ ó lè máa lọ́nà yóò àfẹ́ máa fara ní ọmọ ọlọ́mọ tó èèyàn gbọ́dọ̀ ṣe ìgbìyànjú lórí Náà báwọn ìkan Pakistan tó èèyàn tí yóò ṣe nìkan náà tí yóò ti mú ọjọ́ so àwọn èèyàn kan wá ń bẹ náà èèyàn tí ó ṣàlàyé fún ọjọ́ báyìí àwọn kan wá ní Ọjọ́ kí ló mú ti á mú ọjọ́ wò ní màá ní á mú ni. Wàlímà náà. Wọ́n ti ṣe app. No, ọbẹ̀ papọ̀ ni. Ok. Tí wọ́n máa ń sọ fún ọkọ̀ yàrá pé àwọn ń ta wa o, àwọn máa mú sí. Àwọn òní aláwọ̀ fẹ́ mú sí. Táwọn èèyàn ọkọ àbáwọn èèyàn ìyàwó. No, àwọn èèyàn ọkọ lára àwọn èèyàn tọ́kọ sọ fún pé báyìí lọ́jọ́ báyìí. So ọkọ

ọ̀gọ̀rọ̀ wa náà làkó sí a ní ọmọ ìyáálé kò bí náà yìí ọfẹ́yàwó àwọn sọ́jà air force nǹkan kan ẹni mo rò wọn láwọn àwọn falẹ̀ ya wọ́n ti sọ náà ní i'm talking of eighty six so ọkọ sọ́jà àwọn fẹ́ wá mutí wọn ò ní dáhùn rẹ̀ wò mọ́ torí nígbà yẹn ẹ̀ẹ́ àtẹ̀jí láti pẹ̀lú ọ̀yìn so iná ìwà lórí ẹgbẹ́tẹ̀ so ibi tó ṣe mú tí yẹn ni àtọ́tí àti ìlú àti ohun àti gbogbo ẹ̀ wọ́n ti jù wọ́n dànù so gbogbo eré àti tí wọ́n ti ṣe ṣe yẹn wọ́n pa ìlú gbígbọ̀ ẹgbẹ́tẹ̀ wọ́n wá lérí níbẹ̀ àwọn fẹ́ mu tí ń bí ẹ̀ẹ́dà ṣé tí nàìjíríà máa ṣe ìyàwó ní bàbá ẹ̀ ṣé báwọn èèyàn ìyàwó rẹ̀ wọ́n já sí ti tàwọn lọ kéle yọ jẹ́ one zero àwọn tàwa mọ àlẹ́bẹ̀ ẹgbẹ́ àkóyọnù ńgbà tó yẹ pé wọ́n ti sọ ọ́ plọ́ọ̀tì wọn so ọba dẹ́ta wa ní kí ọba dẹ́ta wa dá sí àti lókàlì àti internationally àti nationally so ẹni tí ó gbé mú mẹ́yẹn gan kọ̀kọ́ súnmọ́ gbogbo gba yẹn èmi ni sẹ́kẹ́tì ọdún ìjọba fún bá àdúgbò so mùdírù bẹ́ẹ̀ ti dàkà àti wá òun ló ka kọ àn gbogbo wọn ń kọ́ bẹ́ẹ̀ báyìí sọ̀tà ní ọ̀rọ̀ àbọ̀ sílẹ̀ ìjọ sọ pé òǹfẹ́ wa òǹfẹ́ wa mọ̀ sí kọ́lọ́ọ̀nù so èmi náà wò rẹ̀ mọ̀kà wò láwà ní ìmọ̀ wò rẹ̀ so kò sí ìyẹn ò pọ́sibù tí wọ́n lọ tí ẹ bá ti kẹ́sìn báyìí kó ránṣẹ́ nǹkan rẹ̀ ní kó ṣe ní wọ́rọ́wọ́ kó má yìí gbogbo torí ìgbésẹ̀ tí ẹ bá gbé tó bá fi tata tokotọ lọ́wọ́n ọba yóò ṣe àkóbá fún àjọṣepọ̀ yẹn. kọ́sán lẹ́kẹ̀jì èèyàn tí ìyàwó ẹ̀ fẹ́ bójú. ìyàwó fẹ́ bójú. bẹ́ẹ̀. so àwọn ẹbí ọkọ wọn kórìíra ìbòjú ọkọ nífẹ̀ẹ́ sí ìyàwó nífẹ̀ẹ́ sí báwo ni ọkọ sí lè dáàbòbò ìyàwó ẹ̀ níbi eré àyìn. kí a máa gbé pọ̀ kọ́ má gbé nínú general house lábẹ́ àwọn òbí rẹ̀ tí wọ́n bá ti gbé lábẹ́ àwọn òbí rẹ̀ àkọlùkọ́ bá yẹn ò ní fi bẹ́ẹ̀ sí ọtí. Now. ìzákọ̀ọ́dà ẹ̀ṣẹ̀. ìbéèrè mi lórí ìró kíkí. lórí ìró kíkí. ní mọ́sídìí ọ̀dọ̀ wa. èyí tí mọ́sídìí wà nínú kọ́ńpáùndì. kò látara ìwọ alábàágbé. láti ọ̀rọ̀ ara ṣe ìwọ alábàágbé. mọ́ṣáláṣí yẹn ò kọlu ìjà kíkúrà. bàbá mi jẹ́ pé yọ ọ pé ìgbà tí wọ́n fẹ́ kọ ọ̀wọ́n lu kíkúrà fáwọn ìgbà àwọn dẹ́ ẹ̀rí tó mọ́ṣáláṣí yẹn bẹ́ẹ̀ aflanu bẹ́ẹ̀ ló ń sọ ṣùgbọ́n kò bẹ́ẹ̀ dì tó ibi tí kíkọ́ àti wọ́n ti fi táwọn dúró sí ẹ lọ́wọ́ dúró sí. báwo ló ṣe yapa sí kíbla tó. ìgbàdémi ó jìnnà díẹ̀ síbi kò jẹ́ yìí sí sanwó-fẹ́ fún. ẹ̀rọ àfi kíbalẹ̀ wà láàrin náà sí yìí kò wá dé kíbla kò débi ìsìnkú tó rárá. kò dé ìsìnkú lọ kò súnmọ́ kíbla tó. náà kò súnmọ́ kíbla tó. ṣùgbọ́n mo máa ń bá wọn kí màá lọ kí òun fáwọn ará ilé mi yàrá. kò ní kò ní torí ńgbà tó ti ṣe lọ́rùn àfọwọ́n sọ pé máa ń bá iná ní mọ́ṣọ́ kó náà kọ́ lóko kíbla. ìyẹn àwọn ará Madina ó ní tí ń bẹ láàrin ìwọ àti ìlà oòrùn ó ní kíbla ni so that within that range tó bá ṣe wà ń bẹ̀ èyí ó tún wọn èmi ò fi tó bá sì wà ní réǹjì èmi fi lẹ̀. làwọn tí a lọ fi ìdí lórí ibi ogún pípé. ogún pípé náà. náà. lẹ́yìn tí a kò bàbá ti kú ṣùgbọ́n nínú fámìlì àìnílé ọmọ ọ̀nà sọ̀rọ̀ ń bẹ̀ báwo ni a ṣe pé ogún náà. nínú àwọn tí wọ́n bá òkúta ó yẹ kí ogún tọ́ sí wọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí níyàwó níyàwó ṣùgbọ́n torí pé wọn ò jẹ́ mùsùlùmí nìsín wọ́n ti wà mahjúz constitution nàìjíríà tí wọ́n bá ti wá nǹkan kan fún wọn gbogbo tẹ́ ẹ bá rí ẹ lè pín bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọn bá wá nǹkan fún wọn àti pín ogún yẹn gan bó ṣe kó kò ní rọrùn. so nígbà tó jẹ́ pé wò sí adé ti wà ńlẹ̀ tó jẹ́ kí percentage na na kí percentage wò sí à bàrà tọ́láṣe one third so nínú one third yẹn kí wọ́n wà kankan fún ìyàwó yẹn níwàá fún panilẹ́nu mọ́ gbàgbọ́ pé àkọjá àṣẹrẹ́ àbáyé àdéhùn torí alhamdulilah wọ́ọ̀ strategy àìjẹ́bẹ̀ tó bá gbé lọ sí court kóòtù tí ẹ̀mí jẹ́ kẹ́ ẹ rí pín lọ́nà ìṣẹ̀lẹ̀ àyẹ̀ mọ́ but tẹ́ ẹ bá ti fi kankan dí lẹ́nu pé àdìpẹ́lẹ́ ìṣẹ́tù ní ìbá jẹ́ ten percent ìbá jẹ́ one over twenty hmm. ẹ lè ṣe tó bá wù náà so I ẹ rọra sẹ́tù rẹ̀ pẹ̀lú yẹn kí wọ́n pín ìyókù iṣẹ́ rẹ̀ sí. ṣùgbọ́n yé nà nà wọ́n tún máa ìdíje lọ. Assalamu alaikum. Wa alaikum salam. Ẹni tí ó ń ṣe owó POS wọ́n ń ṣe owó tí ó lẹ̀ náà tí kọ́sọ́mà wa wá náà kọ́sọ́mà wa lo pos wọ́n ní wáṣíwájú torí ìtàbí aráǹtẹ̀ wáṣíwájú torí ìtàbí aráǹtẹ̀ so after tí kọ́sọ́mà yẹn lo pos yẹn tán náà bàbá kọ́sọ́mà yẹn lo pos náà nẹ́tíwọ̀kì ń dá nígbà náà so kọ́sọ́mà yẹn lọ ọ̀rọ̀ àkẹ́yìn tó ní pos yẹn owó wọlé sí àkáǹtì yẹn ṣùkọ́ tó máa wà padà wá láti wá jèrè owó yìí. ṣé olówó bẹ́ẹ̀ báwo ni kéèyàn ṣe ṣe. a ti bẹ̀rẹ̀ fún un. kọ́sọ́mà yẹn ó ti tọ́jú ẹ̀ kọ́sọ́mà yẹn ò wà. kò sí kíni. kò wà ó ti tọ́jú ẹ̀. wọ́n lè invest ẹ̀ kí òfin ní jẹ́ kí owó yẹn lọlẹ̀. kò ní owó yẹn tí òfin ní jẹ́ kí owó yẹn kó kó lose anytime tó bá yọjú. owó rẹ̀ wò torí kó má bàa di pé problem ṣẹlẹ̀ sí i a ti bọ nǹkan báyìí ó ti bí ma báyìí ó ti so èso báyìí owó ẹ̀ wàá gba ládàá láyé wàá gba ní gbangba tó but kò sí àti náà torí kìí sowó rẹ̀ gbọ̀kúnlé náà kò túmọ̀ sí pé à ìgbà tí òtí wá máa yẹ o ti free o free tóró owó rẹ̀ ṣe gbà kò dẹ̀ tí sí explicit statement látọ̀dọ̀ rẹ̀ permission pé mo bùn ẹ tí wọ́n bùn yàn ara ọ̀rọ̀ ìyẹn ni nítorí ṣiṣẹ́ fún tí wọ́n bùn ẹ nítorí jogún ara ọ̀rọ̀ tí èèyàn ní láti sọ̀rọ̀ tí a bá ti fún ọ ní nǹkan jẹ ẹnu o bá ṣiṣẹ́ mu tó hẹ́ẹ̀ jẹ ẹnu ogún ni wọ́n pẹ́ fún ọ jẹ ẹnu tó ti yẹ báyìí lọ èlé kò sí nínú ọ̀kadà nínú nínú agbègbè ọ̀kẹ́ ṣì tiẹ̀ ọkàn lè bá kíkọ̀ ọ̀dẹ̀ lè bá investẹ̀ tó bá ti jáde dé anytime tó lè jẹ́ ten years after rẹ̀ ti di ó lè ti di nǹkan mẹ́rin la orúkọ ẹ̀ lẹ́ máa fi sọ àìbá àmọ́ tọ́lọ́jọ́ bá dé wàá kó òun lẹ̀ wàá lọ gba ládà ẹ̀ lọ́hùn òun náà dẹ̀ gba ìfún tiẹ̀ lọ́hùn. Bọ̀ tó bá dé lójijì tó bá lọ fi ṣe sàrà tó dé lójijì kọ̀rẹ́ ń sàrà sí o àyàfi tó bá ní sàrà tó ń sí o òun yọ̀ǹda rẹ̀ torí ọgbà ládà sàrà yìí ṣùgbọ́n kò yọ̀ǹda bá mówó mi ọba wówó rẹ̀. ìbéèrè ní kejì náà ní láti so oníbèrè kan bí wọn pé sábà kí ni ìjọba kan ká sálámù àwọn àdúrà kan máa ń ṣe bí àtàyà tó lura àzá kí á tó lura kéde àti sálámù ká tó yí ta àtàyà ẹ bí o ti rí àmì tí sálámù ká fi ṣe àtàyà tó lura lára àwọn àdúrà kan máa ń ṣe yẹn so oníbèrè yẹn bèrè pé ṣé a lè ṣe báyìí sọ yóò bá ẹni sọ yóò ẹni sọ yóò gbà nà àbá sí mi tán bẹ́ẹ̀ ìwọ́n bẹ́ẹ̀ bèrè ṣé ní jọ̀ mọ̀ ṣàlẹ̀ ṣe ní jọ̀ mọ̀ rárá olúkálùkù ṣe tẹ̀ ok olùfẹ́ ó ní àtúnṣe olùfẹ́ bèrè ọ̀hún. Naam. Wa alaikum salaam. Àti kò bá wà sọ. Sẹ́ni Naam. Bọ̀tọ́ bá yẹ kéfì ni. Naam. Lọ́wọ́ yẹ pé bàtọ́ fẹ́ pé ogún Mùsùlùmí. Naam. Bàtọ́ fẹ́ pé ogún Mùsùlùmí tó jáde láyé. Bẹ́ẹ̀ni. Òun ló gbé Kùrán àtẹ̀wájú pé ah, Kùrán rí ìlú ẹni tó kú ẹja fẹ̀sìn fún. Ta ló sọ báyìí? Kéfì rí. Naam. Àwọn ìmáàmù tó wà ní ìkànnì láéláé ibi tí mo lọ bọ ni pé bàtà wọn ṣáà. táwọn ìmáàmù bá sọ báyìí kí ẹ ṣe tẹ́wọ́bà tóró ti gbé wọn jáde kó lẹ́gùn fúlàfúlà. ibi tí mo lọ bọ sani pé ìgbà tí wọ́n ṣàwáṣe òwú ẹ̀. kèfèrí ní kùránì yín ni ẹ ti pín in àwọn ìmáàmù ní láéláé. kèfèrí ẹ̀ ṣe àwọn àgbà front ọba front wọ́n fi bá wọn jà wọ́n gbé lọ sí court ìpín ìpín ogún yẹn ṣáà wá wà àgbà tó wá àwọn ní kó ya ẹja sí ní ìlànà ṣẹ̀ríà tá a sọ bẹ́ẹ̀ kẹfìrí yẹn ní ti pín tó wá sí ọ̀dọ̀ táwọn àwọn sọ pé ẹgbà ẹja tó wọ́n wá pín bẹ́ẹ̀ so ṣé ó lọ́mọ so one eight ni fún obìnrin ta lọ́lọ́mọ obìnrin obìnrin bímọ. obìnrin tó kú. no ọkùnrin ló kú ló ṣaláìsí. ọkùnrin ló kú. bẹ́ẹ̀ni obìnrin wọn sọ pé ẹpin pẹ̀lú kò. ọkùnrin yẹn ń kọ́ tó kú mùsùlùmí ni. mùsùlùmí ni obìnrin tó wà láyé ní kèfèrí ní kèfèrí ní àwọn ọmọ mùsùlùmí àwọn ọmọ mùsùlùmí obìnrin tó wà láyé yẹn ló sọ pé ẹ fi kùránì pinnu bọ̀ kì í ṣe mùsùlùmí bọ̀ kì í ṣe mùsùlùmí kò ní kùn bẹ́ẹ̀ nà ìsà kò ní kùn ó lẹ̀ ní kùn ẹni tó jáde láyé ìyàwó kan ṣoṣo lónìí nà obìnrin dẹ̀ ni ìyàwó na, òun ló lẹ̀ sọ wípé ẹ fi kùránì pinnu láti fàmára nínú wà tọ́ọ̀tù tí ó wà lẹ́nu àfọ̀ ní kankan nǹkan kan tọ́jú nínú ogún bọ́dé nǹkan tọ́jú nínú wọ̀síà wọ̀síà tìwẹ̀ tẹ́lẹ̀ náà ẹni tó gún ọ̀tọ́ sí òun ni ó lẹ́tọ̀ọ́ wọ̀síà nínú wọ̀síà ẹ̀yà lè fún ní kankan láti fi fàmára fífàmára wípé a ṣe wà tuntun ṣó orí bí Islam ṣe dó fún justice àti ṣe déédéé tó ẹ nípìn nínú mẹ́wàá but torí wípé ẹ ṣì wà ní nítòsí wa Islam fún ní ẹ̀tọ́ rẹ̀. yàtọ̀ ìfún ọlọ́wọ́ bá ní pé wọ́n pe ogún yẹn bẹ́ẹ̀ wọ́n fún ọ ní wọlé nígbà yẹn náà. wọ́n fún obìnrin ẹni wọ́n ọ̀bà yìí. wọ́n lè fún àwọn ọmọ ní ẹ̀tọ́ àkàǹtì ẹ̀ náà. ṣé a lè rí bá àkàǹtì? bẹ́ẹ̀ but nígbà yẹn kò kò tẹ ẹnu ẹgbẹ tó gbangba ẹni tó àwọn ọlọgbà fún ọtọ tó ń bá ọ̀nà fún yẹn gbangba yẹn tó ní pé ẹ gbọ́dọ̀ fi koran ìpínlẹ̀ so kò kò tẹ ẹnu ẹgbẹ tó gbangba yẹn pé ẹja ẹja ẹja ẹ má jẹ ń bẹ kò pọ̀ sí gbé tó àwọn ọlọgbà fún ọtọ. náà ǹjẹ́ mò ń sọ ni ìyàwó kan ṣoṣo tí olóògbé ní kẹfìrí ni ó wá takú wípé ìṣẹ̀rẹ́ àmì kí wọ́n fi kí n bẹ̀rẹ̀ àwọn ìmáàmù ní rárá. rárá àtàwọn ẹbí ọkọ. àtàwọn ẹbí ọkọ kèfèrí yẹn wá lọ sí court àbí. àwọn tẹ lọ gbé lọ sí court. àwọn òun ẹgbẹ́ lọ sí court. àwọn ìmáàmù olókè kèfèrí lọ sí court náà. gbègbè lọ sí court. court wá conclude wípé ah, ẹ fi Islam ẹ fi ṣẹ̀rí àti. la ok. wọ́n wọ́n borí ẹ̀ mọ́ pẹ̀lú truth wọ́n ní kàn pé ní ibi igi tó yẹ máa ń pè ní ilẹ̀ Yorùbá. wọ́n pè ní ẹjẹ́ kí wọ́n ní kí wọ́n pè ní igi. náà port ah. borí wa. ètò wa kan tí wọ́n ń bẹ̀ àtẹ̀wọ̀n àtàwọn ọmọ ìṣèlú yẹn wá sọ yìí pé ẹtù ṣẹlẹ̀ àkàn. àkókò kò sẹ́ni ẹni ẹni ọ̀gbọ̀n tó gbà pé ẹ máa fún un nítorí àwọn ọmọ ọlọ́ba kọ̀ǹtọ́ everybody pé àní ogun tó kú sẹ́yìn mùsùlùmí ni ẹ gbọ́dọ̀ fi ṣẹ̀rí àkàn. kọ́nà ń bá sọ́nà gbogbo àtìmá. àbó ti gbà. wọ́n ti gbà sọ́nà so láti gbà yẹn tọ́tọ́ tó ń pín ìwé yẹn dọ́là yẹn one eight ọmọ fún ọmọ ìyàwó àti sorry àwọn ọmọ obìnrin ọmọ ọlọ́kàn láti gbà yẹn tọ́tọ́ tó ń pín ìwé. Kọ́lọ̀mbà àtúndẹ̀sẹ̀ ẹ̀sán tá à ń tọrọ pé kọ́lọ̀mbà kan ní pé kọ́lọ̀mbà ń gbẹ́gbà fún àǹkó tó lọ. Ọmọ tàṣí dànù tó bá pọ́sibù á fún ní wọ̀síyà láti fi sẹ́tù rẹ̀ kó gún ó fi pọ́ sọ́dọ̀ àwọn ológun ẹ̀tọ́ rẹ̀ sínú ogun yìí. àwọn ìmáàmù ní wọn gbọ́dọ̀ sí koran pin. má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ kò sí ń gbèsè rárá má jà bẹ́ẹ̀ gbogbo tí ìbàjẹ́ ẹ̀rí bin rẹ̀ tí ó gba ẹnu àwọn ìmáàmù gbà wípé ẹ mọ́tò kùránì kù kí ni wọ́n jẹ́ ìmáàmù lé lórí. Assalamu alaikum ya Sheikh. Wa alaikum. Na'am. Wọ́n á sáàdì tó sọ. A ní bírọ́dà kan, ìyàwó rẹ̀, Amẹ́ríkà yẹn, but kẹfẹ́ lílù ó wá gbà sílá ìgbà tó gbà sílá ó wá ìjà sáṣẹ láàrin wọn kíkọ̀ ṣẹlẹ̀ fún àtúndé yìí tí wọ́n padà sí us ó ní bí kóòtù wọn ó ṣe decide long one way or the other ó lè table rẹ̀ but ó ní rárá ó ní muslim làwọn ó ní òun opt out fún bí islam ṣe pin òun prefer àwọn kí wọ́n má ti bí american constitution ṣe pin kí wọ́n má ti pin ká má fi ṣe judgment lára wọn kí wọ́n fi ṣẹlá islam ní tí wọ́n padà ṣe náà nìyẹn ọmọ wọn ti pàtó wá sí nàìjíríà gbogbo àwọn tí wọ́n wá síbi tó visit tí wọ́n ní ni wọ́n fún wọ́n dáṣọ fún wọ́n fún ní owó wọ́n fún lóríṣiríṣi òsínbà tó lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yà àwọn fún ní translated Quran wọ́n dẹ̀ fún ní tíra méjì àbí mẹ́ta Bible Quran and Science Holy Scriptures examined in the light of modern science ti maurice bouquet àti jesus christ a prophet of islam àti tí ìwé kan tó that, kẹta mo rò pé ti máa dójú nígbà tó kà á kó tiẹ̀ tó kà á nígbà tó bísítà àwọn ọmọ ẹ̀yà ó ní òun ó láti jẹ́ mùsùlùmí bọ̀ tí ń ṣerú mùsùlùmí tọkọ òun o. mo wá ní kí ni mùsùlùmí tọkọ rẹ̀ ó ní jimá jimá ló máa ń lọ sí jimá akim níjọ jimá níjọ yìí lọ sí ṣùgbọ́n ṣe islam ń sọ so òun ò fẹ́ ṣerú islam báyẹn tó bó ṣe sọ náà nù lọ́kìlẹ̀ nígbà tó kúrò ní nàìjíríà ó bá islam náà mọ̀ nípa tó bá fẹ́ ṣe fúlàmù náà iná òun àtọkọ rẹ̀ ò lè wọ̀ lọ títí láéláé má tọrọ ọkọ ò kò serious so ànímọ́ṣádà wọ́n wá fẹ́ ti òfin tọ̀hún káfí dìtáì láàrin àwọn oní ara òun ló dúró ní rárá kí wọ́n ti fúlàmù kí wọ́n ti kún. sọ̀rọ̀ mọ̀ pé tí wọ́n bá fòfin tí wọ́n lọ́hùn yẹn ṣe àbòfin ni pọ́ńbélé tí ó fẹ́ bọ̀ rẹ̀ tó di wá ìyẹn tí mo rí mú yàrá ni pé wípé wá torí pé yóò fẹ́ bọ̀ rẹ̀ ló fi sọ pé kí wọ́n fi kùránì pin yẹn ó lè má jẹ́ torí bẹ́ẹ̀ tó di wá ọlọ́run kà máa ń gbẹnu àwọn ní sọ̀rọ̀ ńgbà míì láti fòdodo rin ilẹ̀ tó jẹ́ pé yóò wá fi ẹ̀kpóòsì àwọn ẹlòmíì tó rò lérò yìí pé wọ́n lè ṣe àwọn kankan bí wọ́n ó yìí train the feminism ká sọ pé àwọn ìmọ̀ọ́mù ni wọ́n sọ pé rárá ẹ̀ mọ̀ wọ́n yìí mọ̀ tẹ́lẹ̀ sí mi mi ètí mi yẹn rírí gbé ọlọ́run máa ń yẹ̀yẹ̀ wa torí ìyẹ̀yẹ́ ni rí pé kéèyàn pa òfin ọba adẹ́dà tì ó fi ìfẹ́ rẹ̀ ṣe ń dọ́bà fẹ́ẹ̀sì náà. Wáyé. Náà. Thank you. Sáwọn nìkan. Wọ́n rí kọ́nsọ́lá náà. Náà. Àti security. Náà. Jẹ́rọ. Náà. Àkọ́kọ́. Ṣé ṣe dùá nínú but a lè ṣe àkàrà nínú orúkọ rẹ̀. Ṣáà lè kọ̀nsídà pé kò sí ìdìbò fún ọkùnrin tó yẹ pé ó payàwó ẹ̀sìn ọ̀ ó ṣàfihàwó ẹ̀lẹ́ láìsí tó ó kàn pa sí fọ́ bóyá a sọ pé more than six or one èyí ẹ̀ ó kàn pàǹtì kò ṣe pẹ̀lú ẹ̀ tàbí. pápá ìwà òkè tó fi ń wọ oṣù mẹ́fà wọ́n pa láṣẹ ó take decision ṣé o kọ́ ni àbó ṣe ń fẹ́ tó bá ṣe ń fẹ́ wọ́n kàn tẹ́lẹ̀ láti ṣètò lé lórí tó bá jẹ́ ẹ̀kọ́ ọmọbìnrin yẹn within period wọ́n gbà fún wọ́n enforce it ṣùgbọ́n tó bá jẹ́ pé ó lóun ò fẹ́ má kò gbọ́dọ̀ pàtì ju oṣù mẹ́fà lọ. nàìjíríà ta wà. kò fẹ́ẹ̀ sí kí n sọ ó wà o àmọ́ bóyá tọ́à àbí tìbà kò sí pé àáfàá lè sọ pé lára àwọn jàmáà bóyá brọ́dà kò sọ pé bóyá ṣe báyìí ṣe báyìí bí ìtẹ̀mú wa pé kí wọ́n pa láṣẹ. ṣẹ̀rí àgbọn akọ̀ǹsọ́ tá à ń ṣe àǹjẹ́mùsùnmí tí ṣẹ̀rí àbá pa àṣà máa pẹ́ hmm, lára àwọn ọ̀yà wọn fún náà fún àní hmm, tọkùnrin bá ń ṣe báyìí fún obìnrin bóyá ẹni jẹ́ ìyàwó ẹ̀tẹ̀ tó wà pàṣẹ for this long time. tí ò tẹ̀lófin. tí ò tẹ̀lófin Islam hmm. kí ni àgbá ìfalẹ̀ fún irú ìyàwó bẹ́ẹ̀. kó lọ sí ṣẹlá kọtù. ìdàkejì obìnrin ó kò ń lé. láì kòrí tó kọ́kọ́ túlẹ̀. oyún kọ́kọ́ túlẹ̀. ó kàn jáde lé ó kàn jáde lé ó bínú jáde. ó bínú jáde. gbogbo ìgbà tó bá bí wọn à ń ta ìbínú ọlọ́run ọ̀run gbàjà. pẹ̀lú àwọn ọmọ. bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ pé kí ọkùnrin yẹn náà gbogbo ìgbà tó bá ti pa ọmọbìnrin ẹ̀ tì ìbínú ọlọ́run bá wà lórí ẹ̀ ẹ̀sìn tó bá yẹ kí kíkó tọmọbìnrin yẹn kó jáde láì fún wa wà àti ṣèṣì ọkọ tírẹ̀tì rẹ̀ tó ń fẹ́ pa. obìnrin wọn jáde báyìí nílé. láì sí gbogbo ń tà sọ yìí. láì sí láì sàṣẹ for anything. ṣé ó ti ń lọ more than two to a year. ṣọkùnrin yẹn sì lè sọ pé ìyàwó òun. rárá kì í ṣe pé ó lè sọ pé àwọn òun ló béèrè ṣé ìyàwó rẹ̀ ṣì ni. ṣé ìyàwó rẹ̀ ṣì ni. bẹ́ẹ̀ ṣó túlẹ̀ ṣókàn. kò kọ́. ṣé ìyàwó dẹ̀ lọ sí ìṣẹ̀lá court wípé òun fẹ́ sí pé kó tún un lẹ̀. rárá. tó bá ń jáde duration ashabul kaf ìyàwó rẹ̀ nìyẹn. na lórí kò túlẹ̀. láti kẹ́lí kọ́mọ̀tò àyìndà ha òun ò ṣe mọ́ òun kò lọ sí ṣẹ̀rí akọ̀ láti kọ́ mọ̀ òun ò ṣe mọ́ ní pé kò ń ṣọkọ̀ òun mọ́. pé òun ti kọ́kọ́ òun ò ṣe mọ́ ṣé mùsùlùmí ni wọ́n. ẹ wà torí kí ni túmọ̀ ìjẹ́ mùsùlùmí kọ́ńtírọ́ọ̀lù àfíà mi mo yọ ọ́ kó lọ́wọ́ ara mi mo gbé sọ́wọ́ ọba adẹ́dà bó ti ṣe náà sàlám bá ṣe pàṣẹ lórí ẹ̀ táwọn àáfàá dé ṣàlàyé ìdí jẹ́ mùsùlùmí nù kìí ṣe ẹnu nìkan lèèyàn fi ń jẹ́ mùsùlùmí èèyàn lè máa tí nǹkan mẹ́jẹ mùsùlùmí ṣé ọgbàládà la èèyàn lè máa gbà àwẹ̀ kọ́ mẹ́jẹ mùsùlùmí èèyàn lè máa tọrẹ àánú kọ́ mẹ́jẹ mùsùlùmí so gbogbo orúkọ báyẹn wà ń téèyàn fi jẹ́ mùsùlùmí àti ṣàlàyé rẹ̀ fún yín nínú rẹ̀ ní pé òfin ọba adẹ́dà kéèyàn gbà but èmi ò ṣe lẹ́mi ṣe fẹ́ ṣe tèmi nì kúrò ní. wọ́n wá dẹ́rù ọlọ́run ọba àwọn méjèèjì. السلام عليكم ورحمة الله وبركاته. جزاكم الله خيرا. وأحسن الله إليكم. وعليكم. ìkan náà wàá fà ni wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ wọ́n sì ń ṣe àlàyé ewu tó wà ní maulid nabawi wọ́n wá sàlàyé débi pé ẹ̀rí aṣọ́dọ̀ àmìyà nípa sí ànábì sallallahu alaihi wasallam wọ́n mú ẹ̀rí wá nípa hadithi Aisha ipe ànábì sallallahu alaihi máa ń gba àwẹ̀ ọjọ́ mande àti àwẹ̀ ọjọ́ tọ́lùwẹ̀ nítorí pé wọ́n bí òun ní ọjọ́ yìí ní ọjọ́ mande. wọ́n wá sàlàyé pé wọ́n mú ìsìn bá tù pé kò burú fún yẹn náà tí bá ń gbàwẹ̀ ní ọjọ́ tí wọ́n bí yẹn ni pé wọ́n bí mi bí àti wọ́n bí mi jọ ọtí. wọ́n bí ẹnìyẹn. ẹnìyẹn òun náà fi ń kọ́ sí ànábì torí pé ìjọ tí tó bá jẹ́ pé ìsìnbáàtì yẹn ṣe é ṣe ni a rí ọ̀kan nínú àwọn sàdé tàbí àwọn sàdé èyí tí wọ́n sọ pé níjọ́ tí wọ́n dé àwọn o àwọn gbà wà tó fi yé báyìí lọ kòkòtò sí ẹ̀rí tó fi yàn. Ah, àti káàbọ̀ bàbá ọlọ́mọ sáà àkàrù sọ̀bà àmàlùfà ẹni tó yẹ pé bóyá ó bí sí àbí ó ká ìrojú tí òun ti yọ láàárọ̀ kó tó rántí pé òun ti fi àbúkà ṣé àǹfààní sílẹ̀. àsìkò àsìkò wo ni àkàrù sọ̀bà àsìkò wo ló parí. ìrọ̀lẹ́ tó bá dàtọ̀ lórí ṣàm. zawal ṣàm zawal ló tẹ̀ tó parí ti sọ̀bà ti mọ̀sá fọ́jú ló tẹ̀ parí ìsàkùnlá kan. ló fi jẹ́ pé òṣìṣẹ́lá náà àtúnlá máa ń sọ pé ẹni tó bá gbà rí wíìlì rẹ̀ tòru ìyẹn kìlá àtọ́ máa ń ṣe kó san bẹ́ẹ̀ náà fẹ́ẹ́ wá ọ̀zọ̀rọ̀ náà. جزاكم الله خيرا السلام عليكم السلام عليكم lórí ọ̀rọ̀ ẹ́stéètì tẹ̀sán lẹ́ẹ̀kan mọ́ ọ̀rọ̀ ẹ́stéètì ìpín ogún mo tí ìbá ṣe mistake ta mo rántí wípé ẹni tí ó kú tó bá tọ́kalẹ̀ wípé kí wọ́n ní ogún òun nílànà ṣẹ̀ríà nílànà ṣẹ̀ríà ó àbáyé so bẹ́ẹ̀ tó la máa ń bí advice àwọn ọmọ ẹ̀yà kí wọ́n máa kọ̀ yẹn lẹ̀ pé ogún àwọn ò ṣẹ̀ríà nìkan tuntun. nísàlẹ̀ wọn ní bí o. aspect yẹn mẹ́ẹ̀ ó mẹ́ẹ̀ gan lókè lọ́hùn Ìlọrin upward kódà civil servant tó bá jáde láyé ṣẹlá ni wọ́n di kẹ́gbọ̀n rẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí kò sí wàhálà ń bì lórí ọ̀rọ̀ àwọn ọmọ sájì tí a ti ń kírun ọ̀pẹ́sẹ̀ntẹ́ nìkan wá bá mi pé òun gbọ́ pé mọ́sídìí tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù wa ìbẹ̀rù máa ti ń kírun pé à ìwà òlòyìn jẹ́ bẹ́ẹ̀ mo wá ní kí ló dé lágbájá tàmọ̀dù ọmọ ń jẹṣẹ́ wò ilé máa ń dá òyìn lóhùn ó ṣàṣọgbà àwọn nǹkan yẹn mo ní ọdún mo gbọ́ bóyá àwọn àbáyọ máa ń ní wọ́n ṣe yálà bí àmì nǹkan tó bọ̀ mí ò mọ graffiti as an how deep ṣe tẹ̀rẹ̀ sínú nǹkan yẹn sí òun wá sọ fún mi pé ọdún ẹni báyìí ó ti sọ báyìí fún wí pé ìgbà tó ń ṣe wà láàrin wọn pé òun nídìí ìṣínà kó ń lọ mú seven thousand wa òun máa ṣàwọn kankan fóun ọ̀dà ok wọ́n lẹ́nu yẹn tó ń jẹ́ united league máa òun mọ̀ dáadáa wípé yẹn láàrin wọn òun lo ọ̀gá gbogbo wọn nígbà kódà kí mo mọ ẹni báyà mo ní mo mọ̀ náà wọ́n láàfáà tó kọ́ gan-an ó tún gbà fún pé tí ọ̀nà bá dí fáwọn náà ibi tí mo wá lọ́ọ̀sì ni pé báwo èdè ò báwọn méjì ti ń wọṣẹ́ but wọ́n ń sọ pé wọ́n ń wò ní òde báwọn méjì ti ń jó nǹkan mọ̀ wọ́n ń sọ pé wọ́n ń jó báwo la ṣe fẹ́ ṣàtúnṣe yẹn ṣé kéèyàn lọ bá wọn wípé mo gbọ́ nǹkan báyìí. torí wọ́n lè má mọ̀ a pàdé àwọn kan báyìí rí wọ́n ní ní tí wọ́n fi ń ṣẹ̀lẹ̀ ní pé ẹni tó bá ní nǹkan tó fẹ́ fi ṣàǹfààní fọ́mọ ìyá rẹ̀ tó jìṣẹ́ náà fà sọ́lá ń ṣe kọ́ ṣàǹfààní fún un. wọ́n ní kò tẹ̀ nídìí káwọn òṣìṣẹ́ àní rízù wọ́n nítorí wípé àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí táwọn sàbẹ̀ òṣìṣẹ́ náà fà sọ́lá ń ṣe wọ́n fi fati àtẹ̀wòsàn fún wọ́n ní ẹ̀gán ti tó wàhámìlá wọ́n lè kàtìrà àjókòó pẹ̀lú wọn aṣàlàyé tó pọ̀ gan nínú àna ọba adẹ́dà wọ́n àgbọ́yé wá ọ̀tọ̀ràká yọjú sí wọn bẹ́lọ̀ fún wọn yọjú sí wọn gbòdìkọ́ tí wá kíkà kíkì àwọn èèyàn àwòdìbò ká gbìn wọn sí òdodo ọ̀rọ̀ tí wọn ò bá gbọ́ èèyàn ọ̀tọ̀ tí wọn kọ́nà tí wọn gbọ́ tí wọn bá gbọ́ and they take the next action. okay sir. bẹ́ẹ̀ lọ́rọ̀ mọ́sídìí náà tàbí kírun. so ibi tí idol kíbla wà síbi tí wọ́n kọjú sí ó jìnnà gan. Hmm? so imam máa wá bẹ́ẹ̀ wọ́n ti wọ́n fa wàhálà tó pọ̀ gan-an so wọ́n tọ́lá gbà pé kí imam máa bẹ́ẹ̀ dì báyìí. bọ̀tà àwọn jẹ̀mọ́ tó kù ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ dì ní tiẹ̀ ó lè bẹ́ẹ̀ dì ẹni tí ò bá fẹ́ bẹ́ẹ̀dì ó lè kọjú sí bọ́sọ̀ irú kẹyẹ aláwọ̀sọ ni pé ṣé o irú kẹyẹ náà máa sínú bẹ́ẹ̀ yóò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ pé kẹyẹ kọjú síbi tó bá wù no ìmọ̀ ti bẹ́ẹ̀lì náà bẹ́ẹ̀ bọ̀ èmi wò pé ibi tí kíbla wà nílé torí mo ti wọ̀n mo rí pé kíní yẹn ó ti jáde kúrò nínú. ìmáàmù kọjú sí kíbla. òun kọjú síbi tí kíbla wà. kọjú síbi tí màmù kọjú sí. àwọn míì wọn àna ọmọ bọ́ sọ̀rọ̀ so àná àti ṣàlàyé àwọn ní àfọ ẹ̀rẹ́ ìdámọ́ṣáláṣí rú ibi tẹ́ ẹ kọjú sí. rárá àwọn gan ni ẹ dámọ́ṣáláṣí rú. àwọn gan ni ẹ dámọ́ṣáláṣí rú. torí pé àwọn ni wọn ò kọjú sí ibi tí màmú kọjú sí. àwọn gan ni mọ̀dàrú. so ẹ̀yin lẹ́dùn omi di òdodo tẹ̀mọ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀mọ̀ pèsè sí lórí rẹ̀ ẹ má dàkẹ́. ó lè jẹ́ pé lẹ́yìn oṣù kan oṣù méjì lọ́nà wọn sọ pé kó sí wọn nínú ẹ má dàkẹ́ ẹ má dẹ̀tún wọn lẹ̀. àti ẹ̀rí kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́sí yẹn yẹn. báyìí ló ń kọjú wọ́n ti wá ń fà wọ́n ti wá ń fà lójú ọkàn ìkànnì àbáyọ wa ní òun gbọ́ lẹ́kṣọ̀ dọ̀kú ṣàfàdé ìyẹn bàbá àdéhìn wípé ẹ̀yin bàbá jẹ́ pé ẹ̀yin lẹ́ ń pàṣẹ mẹ́sàlásí àlùkí àmọ̀ yẹn ní ṣeré ìmáàmù ló máa sọ pé báyìí lọ́wọ́ bá sọ tọ́wọ́ tó bí báyìí lọ́wọ́ bá sọ ọ̀rọ̀ náà ti yín ní kẹ́ tẹ́lẹ̀ mm. bàbá yẹn lè jẹ́ kan bàbá ọ̀bùrọ̀ àtùwà ọ̀nà ti máa ń dán fà bí wọ́n dúró yẹn láti jọ kejì ó náà bàbá ìmọ̀ọ́mù èmi yọwọ́ o wọ́n ní báyìí ní kíbla wà ibẹ̀ ní ẹ̀kọ́jú sí ọ̀sẹ̀ yẹn náà lọ padà chéǹjì ìní ẹ̀. sílẹ̀ ìwà ti sá kúrò ń bẹ̀ ṣé àtúnṣe yẹn máa ṣẹlẹ̀ kárẹ̀ fàtúnṣe ó pàtàkì ju wípé ká dáhùn dà lọ tó fi ẹ ká má sà àní dákẹ́ ojú wa ni wọ́n ṣé àlàjílẹ̀ kan kó sínú là àdáwò tó náà fi kàn wá ń tiwa nù a ní darapọ̀ mọ́ wọn níjọ́ ìjẹ́mi rè ẹjọ́ ìjẹ́mi àjò tí wọn rárá bọ́lá wọn bá ti sọ ni a ní dákẹ́ a mọ̀ fún wọn lẹ́yìn a mọ̀ ṣe gbogbo ẹ̀ a dẹ̀ máa ṣe dáadáa sí wọn a dẹ̀ máa jẹ náà fún wọn kọ́ bá dẹ̀ rà bá kó sí wọn ní tọ́ba ti kó sí wọn nínú àwọn gan-an ó ṣàǹpìyàn rẹ̀ jù gẹ́gẹ́ bí àpèjúwe ọmọ ìyá kan náà ní báyìí wọ́n ti ń kí máa dín kí máa orí kí ni kò ń ṣe wa bàbá bàbá àmùmọ́mù ni ló lè ṣe oníbẹ̀rẹ̀ tó ọba tí ó ti bìṣẹ́ dé kó tó lọ bí tẹ́ bàbá ọ̀nà wọ́sùn wọn. má fi sọ̀rọ̀ tó wá ti dé nírọ̀lẹ́ wọ́n ti búrẹ́dì ló mú dání ni bàbá ó ṣe yẹn fún bí ọ̀sẹ̀ méjì wọn bàbá ọ̀rọ̀ ọ̀ṣàdúrà ọlọ́mọdé àgbàtìgbà gbogbo ìgbìyànjú tẹ̀sí ń ṣe fún ọlọ́mọ bàbá gbàṣẹ fún ábàámi tó lérè ṣàdúrà tó gbogbo ní ní kàbà wọ́n gbọ́dọ̀ sí àwọn tí wọ́n bá sí nínú haram mọ́ṣáláṣí tí wọ́n bá sí nínú tí wọn ò fèsì tí wọn ò rí kíbla sójú wọ́n ní tí wọ́n ń fi wọ́n kí ibi tí wọ́n bá ń fèsì gan kó fi fèsì kábà wọ́n dẹ̀ ti ṣe nísìnyí tó jẹ́ wípé kódà àwọn ìtẹ́kìrùn gan wọ́n ṣe sómi tí wọn ò dẹ̀ ṣe sí wọ́n fún wa ní tá a lè fi wọ́n kò tí ì bá ọ̀rọ̀ kí ló ń fẹ́ ó ní báyìí bàbá ló gba máìkì ọmọ wa fẹ́ kí asákì ó ti kí asákì èsì dáadáa lọ́mọdé asáàtì dànù ó ní ibi tá à ń dojúkọ yìí kò mú ó dẹ̀ mú nǹkan wá láti fi yẹ̀ wò ọyẹ ẹja ẹja tuntun bó ṣe yí bàbá bàbá ìmọ̀mọ́ ṣe yí ẹ nínú gbogbo wọn bá yí ẹ ní kò sẹ́ni tó lè gbìn ọmọ ìyá yìí wọn kàn fojú náà fóònù tí ó ti jẹ́ ó ti wá máa sọ fún bàbá ìmọ̀mọ́ wa lọ pé kí ni bàbá dáadáa ló pè wá sákìyèsí rẹ̀ kò fẹ́ ká tàṣe dànù ni bàbá yín ló tún ń gbà máa rí sẹ́wọ̀n pé tí ọba dami síwájú kò lè rí lẹ̀ tútù yẹn tẹ̀ kí lọ́ba adédáadé sọ ó lè rí ìlàsírí ìdẹ̀rọ̀ bí bẹ̀rẹ̀ hikma wọn máa rí bẹ̀rẹ̀ lásán. so àwọn aṣẹ́ kan bẹ̀rẹ̀ pé tá a bá ní ká fà á gbúrúgbùrú ìjọba jẹyọ pọ̀ ju tó tuntun lọ tá a bá ní ká bínú kó bẹ̀ kò tẹ́jú situation aṣágunni ṣọ̀rọ̀ nínú sáàtì àárẹ̀rẹ̀ torí pé kí n tá àdúró tì ní rárá àní darapọ̀ mọ́ wọn àdẹ̀ ní dákẹ́ a máa bẹ náà fún wọn kí ṣe pé kókókó àjò gbàngbàlá ká níwájú yín rárá àjọ wa máa ṣe báyìí títí títí títí tọba abẹ́dẹ̀ òfin tẹ́lẹ̀ àwọn mọ́sálásí tí à ń sọ fún nísàlẹ̀ kó wípé àsìkò báyìí ní ká fíìmù táìmù rẹ̀ nìyí kódà táàmù yẹn ti wà ní nàìjíríà nísìn nineteen forty something wọ́n pe bàbá kan ní kánú ní fẹ́líkẹ́ ìyẹn fàlàkì ọmọ onímọ̀ fàlàkì ọwọ́ á ṣe àwọn táàmù ọ̀run tó bá wà lóṣogbo iye báyìí ló fi kún tó bá wà lẹ́kọ̀ọ́ iye báyìí ló fi kún tó bá wà nílọrin iye báyìí ló fi kún ó lè ṣe déédéé tí wọ́n mú wá nìkan wọ́n ń pè ní mẹtikẹ́ẹ̀lì wọ́n ní wọ́n kọ́ ní arabic báyìí tí wọ́n tún fáwọn àfáà àsìkò báyìí lọ yẹ kírun incidentally islamic education trust tẹkùnbí under it under dr abdullah umar eh, Jubri. Oye eh, kan kọ́dọ̀ wa rẹ́ra kó bá ṣe dáadáa fún ọ kó bá lọ́ọ̀rẹ́ ní wọn lórí dáadáa wọ́n mú àwọn printers wọn báyìí àwọn àsìkò ní ìkọ̀kọ́ gbà àsìkò tó sọ pé òun máa wọ̀ fún mọ́gírì mo dúró lórí third mainland bẹ̀rẹ̀ báyìí ó kù ṣẹ́jú márùn-ún mo sì ń ró wọ́ọ̀lọ́ọ̀dì àsìkò tó sọ gẹ́gẹ́ bó ṣe tó mo rí tí òun kó lé báyìí fún ara rẹ̀ tó kó sínú láti gbà ní ọdún ah, kínní wọ́n rí ẹ̀rí fún tí wọ́n ń ṣe gbogbo àwọn bẹ̀rẹ̀ àwọn bàbá dámọ̀ràn fún wọn lọ bàbá ní ẹ̀rí wà fún un àsìkò yìí lóòótọ́ ohun wọn ò chéjì rẹ̀ ní gbogbo àwọn ìsàlẹ̀kù yẹn o wọ́n ní ìran haúsá oní lẹ́jìmọ̀ fẹ́ káwọn wa máa kí lẹ́kọ̀ọ́ wọ́n yarí nígbà yẹn ní ìsìn ẹni tó bá lóun ọ lọ kí ìmúláago méjì lẹ́kọ̀ọ́ nísìn yóò dá àwọn rẹ̀ kí torí pé kí ni gbogbo àwọn àsìkò yẹn àwọn yẹn àfà tí wọn àwọn ìmáàmù tí wọ́n ń lọ sí ahaj tí wọ́n ń lọ sí umrah wọ́n ti ní àgbo tó jẹ́ ipé lóríṣiríṣi yóò fún wọn ní àsìkò oorun ẹ̀gbọ́n tèmi gbẹgbẹrẹ fúnra wọn nígbà tá a nílé ó ní zuru jẹ́ nǹkan bíi twelve thirty ìyẹn ní Mina twelve thirty twelve thirty five ẹ̀dá bọ̀dà mi ní ah, ọ̀rọ̀ rẹ̀ òwú alójú tẹ́lẹ̀ mo rí kí ni mo ṣe wọ́n ní sáláfí sáláfí ṣe ní wàhálì ni gbogbo yín àti ìzálà ilé kankan náà ni àwọn ọ̀tẹ̀lẹ̀ gbọ́dọ̀ dákẹ́ wọ́n ní ṣáàdúrà fún un lásìkò òun bá ti tó màá lọ sí mo bá ti tẹ́wọ́n kí zúù ní aago aago méje eh, two twelve eh, twelve thirty five màá lọ kí òun bẹ̀ màá lẹ́ padà wálé nígbà míì ní àdúgbò wọn náà àwọn tí wọ́n ti ń tù màá bá wọn tù alhamdulilah hajj wa pa wá pọ̀. mo wa mú agbo yẹn mo wa tí ìjẹ maka mo dẹ̀ rà kán náà mo ní ẹ tí ìjẹ sí náà maka o fúnra ara wọn ni wọ́n sọ ní mo fẹ́ járọ̀ ẹ mo ní ah, kò sí jáde ó jíjá ń bẹ àlékún ìmọ̀ ni wọ́n ní yá lọ wájú kàábà làwọn adéwájú kàábà ní ìdí ẹ̀fọn tí wọ́n fẹ́ sọ wọ́n bá wọ́n bá yẹn wọ́n ní mo lọ́wọ́ aago rẹ̀ wọ́n sọ ibi tí kàbá wà fún wa. Làbó bá ní too close kò ní ìdíkà bí òun léèrè. Ara wọn bá balẹ̀, wọ́n bá dákẹ́. Mo ní ẹ̀yin ẹ̀wù àsìkò tí wọ́n pe zúùrù nèsì ẹ̀dẹ̀ wo àsìkò aago ní. Ó kú bí twenty minutes. Ẹ̀ẹ́dì pé wọ́n mọ bróòm kankan bóòm bóòm bóòm ní nǹkan bí twenty minutes wọ́n léwo lèyí mo ní wọ́n ń sọ fún wa ní pé twenty minutes nísìnyí ó pè é ẹ̀wò táàmù àgọ́ yìí wọ́n wò ó nígbà tí ó tún exactly táàmù àgọ́ yẹn wọ́n ní kí wọ́n pè òun ní káàbà wọ́n ní ìmọ̀lá àgọ́ yìí o mọ̀lẹ́yìn náà ti fẹ́ di wàá dínú o wàá dí ẹ ti di wàá dínú wọn tó bá ṣe jùlọ wọ́n pè é di wàá dínú yóò di wàá dínú náà wọ́n bá ti ká fún ara wọn ni wọ́n lọ fa àdìsí ọkùn mi wípé ntọ́jà jù nínú sẹ́ òní ìhun tá kí sí àkọ́kọ́ àsìkò rẹ̀ mọ́ ní àjọ̀dá fún ọ̀dà ọ̀kẹ́ yìí wọ́n ṣe dé àwọn fún ara wọn wọ́n ṣe wọn lórí ọ̀rọ̀ kátẹ̀ lásìkò wọn. nísìnyí as late back as nineteen eighty six ni mò ń sọ yìí o tá à ń sọ fún wọn yìí pé àsìkò òun nísàlẹ̀ kò tí wọn ò gbà ṣé eighty six yẹn ni wọ́n tẹ̀lé ṣé eighty seven ni ṣé eighty eight ni ṣé eighty nine ni wọ́n tẹ̀ wọ́n tẹ̀lé ní. nígbà yẹn bàbá gbogbo àlùbà táwọn kan rẹ̀kọ́mẹ́ndì yìí pé lẹ́jọ́dí ní kó ló handle ọ́fíìsì toró ó súnmọ́ àwọn ọ̀dọ́ àwọn ṣíà àtàwọn mídíà àwọn ọ̀dọ́ ń sáré tẹ̀lé lẹ́yìn ìgbà yẹn haraka ìjọba ń bá wọn wípé with the closeness táwọn ọ̀dọ́ á lè darí wọn sí ọ̀dọ̀ àwọn àfa àfúndá àfàlàfíà alhamdulillah nínú ọ́fíìsì yẹn àti bàbá sí ọ́fíìsì mọ́ ọ̀gá mi ni ọkọ̀ sọ pé wọn ò ní wá ọmọ ní wọn wà wọn sheikh ahmed lè mú ọwa sheikh musulmi abdulsala different lè ní o lọ́tọ̀ọ̀tọ̀ ẹ rí i pé gbogbo wọn wọn support haraka yaman lórí ṣíkì kò sí support wọn nù wọn haraka libya wọn support wọn ó wà nínú tó fi tẹ haraka wọn rí tí òfin torí tó lọ bá ilẹ̀ lè gbà wọn rí bí wọ́n ṣe gbé wá ni àbáwà nínú wàhálà ní sàlẹ̀ndìdì fún nígbà kí ni wọ́n sọ́gá tí wọ́n bá pè ní ṣíà ilé ìpè wọn dẹ́rù sọ yìí wọlé lọ bẹ́ẹ̀ tí wọ́n bá pè ní ṣíà ilé ìpè wọn dẹ́rù ẹjẹ̀ǹtì Saudi òní ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ ìdáka oríṣiríṣi bọ́t kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ńkọ́ ẹnìkan nínú wọn kọjáde nísìn ní ìsàlẹ̀ èkó ẹ̀ńkọ́ sọ yìí pé ṣíà lọ́wọ́ bí wọn bá ní ìtẹ̀lógún tàbí wọn pé dáwà ní bíà lòún lòún gbé lárugẹ wọn tẹ̀lógún tó ní wọn sọ pé ó mẹ́rin wá nínú kẹ́ni kúránà àtúnlọ. láti ìgbà yẹn ni bàbá ní bàbá máa ṣe ń gbà yẹn ni pé síra ìròyìn pẹlẹpẹlẹ náà báyìí àwọn nǹkan wo ní ba yìí máa ń nìkẹ́ làwọn akébèrè ìmọ̀ àwọn nǹkan wo ló lè múyàn kúrò nínú Islam bó o láá ṣe kírun bó o láá ṣe ka Qur'an ṣé mùsùlùmí ná gbogbo eléyìí àná kò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó fi di wípé àwọn ọ̀dọ́ ń gbogbo dáàbà ilé tó dún ó ti kọjá àtàkùn fún yíyẹ I mean eighty eighty six so thirty three years so nísìnyí ẹwà dìgbà yẹn ẹwà kò tí èso wa bẹ̀rẹ̀ sí í nígbà tó jíjẹ́ náírà tó náà ń bẹ̀rẹ̀ ní maka lọ́wọ́ kan náà ní gbogbo ẹ̀rọ rẹ̀ là á ló fi jẹ́ pé èyí ó dùn ún ní mọ́ ìpèpè tí ń pè lórí àgbọ́yé làákàyè kéèyàn máa lára rẹ̀ kéèyàn mọ́lẹ̀ sí fẹ́ẹ́ tọba tí ń ṣe yìí díẹ̀ díẹ̀ bí sábà yẹ sí tó mọ́rí ilẹ̀ ọ̀hún pẹ̀lú ìtẹ̀ǹpẹ̀lẹ́mọ́ èèyàn ó di ibi tí ó fẹ́ lọ kó bá dẹ́dà kó yá gúnlẹ̀ láyọ̀ nínú ọgbà àlùjẹ́mọ̀. náà sàlámù alaykum. wa alaykum sàlámù sọ. sọ̀rọ̀ ìbéèrè ìbéèrè kan ni. kọ́nà wọn parí dáhùn rẹ̀. ọmọ ìyá yẹn ní àgbọ́yé díẹ̀ bàyàwó rẹ̀ ò ní àgbọ́yé rárá ó wá ń tàì láti jẹ́ kí ìyàwó yẹn kó ọ̀dà sáǹdì ẹ̀sẹ̀ rẹ̀ nínú náà ṣá ní ọmọbìnrin yẹn bá ìyá tó bí ọmọbìnrin yẹn christian ni bá ó ti di muslim ọkọ tó fẹ́ muslim ni gbogbo gbìyànjú tẹ̀síwájú títà ọkọ ó wá ń tẹ̀ láti jẹ́ kí ìyàwó náà kó ní ìtẹ̀síwájú nínú ẹ̀sìn rẹ̀ náà bá ìyá ò ní tẹ̀síwájú kankan lẹ́yìn pé ó kàn ṣe yìí sí muslim. torí ọkọ rẹ̀ ò ṣe gbìyànjú lórí ẹ̀ bẹ́ẹ̀ náà. àgbo gbìyànjú tí máa yìí wá ń ṣe ìyàwó yìí ò kò gbà ó lè sàǹgbà mi bá ìyá ó wá jíjọ́ kan ó sá ló pè ìyá yẹn pè é pé gbogbo tó ń ti fọmọ pápátá ló ń lọ pé o sáré pé fọmọ màmí jáàbù tó fọmọ wa gojú fọmọ ó kankan tó lẹ́yìn àgbà yẹn ìyá yẹn sáà nígbà tó ń tẹ́sí ọ̀yí ọkọ yẹn pé ẹ ó sápò Yorùbá kan pé ó ní kọ́bìnrin sàtọ̀ rẹ̀ ó sápò àwọn Yorùbá yẹn pé bí ìgbà níyàn tẹ́sí ìyẹn ni mo ṣe rí ọ̀rọ̀ yẹn sí títí tí mo sá kọ ọ̀rọ̀ yẹn lọ sí ọ̀dọ̀ bàbá ìyá ọmọbìnrin yẹn bàbá yẹn ti ká lóyún díẹ̀ but ìyá yẹn ò sí ọ́ndà rúùfù bàbá yẹn bàbá ti wá sí sáàjì nígbà yẹn ìyá wà ní ọ̀hún gbogbo explanation tí wọ́n ń fẹ́ láti bàbá yẹn ti ká lóyún gbogbo ọ̀rọ̀ tí ọkọ yẹn sọ bàbá yẹn ọ̀dà sàmì ẹ̀rà bá wá jẹ́ problem ìyá rẹ̀ wá jẹ́ problem fún ọmọkùnrin ní gọ́ gbogbo olókàn fún ọmọ ẹ̀ ẹni tí tọkọ bá bá ọmọ ẹ̀ sọ ìyá yẹn jẹ́ gbogbo ó wá ní kí ni ìmọ̀ràn kí ni ìgbìyànjú tó ń lè ṣe lórí. kó súnmọ́ ya rẹ̀ kó súnmọ́ ya rẹ̀ kó fàmọ́ra kó ṣe dáadáa fún un. tí ń jẹ́ kó máa rí àìmọ̀kan àìmọ̀kan àti kúfúrú inú yàrá kan náà lọ. ọ̀kan kà sẹ́pẹ́ ó sẹ́pẹ́ nílùú kan lọ kó fàyà yẹn mọ́ra kó dẹ̀ jẹ́ kí ìyàwó kó máa ṣe ìgbìyànjú ìdánilẹ́kọ̀ọ́ fún ìyàwó rẹ̀ náà ká máa wá ìyá yẹn lọ kó yan ìyá yẹn sọjú nínú prógráàmù rẹ̀ dáadáa pẹ̀lú ògbọ́n náà bá tó bá gbọ́ yé tán àgbọ́yé rẹ̀ ó àgbọ́yé tọmọdé yẹn náà máa rán yóò ní síwájú pàápàá jùlọ tó yẹ pé bàbá ọmọ yẹn òun ò ní program pẹ̀lú rẹ̀ gbọ́dọ̀ wọn sí pọ̀ mọ́ tí àyẹ̀wò bá ti lọ́kọ tí bàbá yẹn bá lè gbà padà kò ní sílẹ̀ sílẹ̀ torí pé kéènì ṣíṣẹ́ tó fẹ́ bàbá yẹn náà lè jẹ́ kó gbà sílámù ní ti tí ó ti lákàtà rẹ̀ mọ́ báyà kó lè sílẹ̀ ọkọ kankan ọlọ́run ọba ọ̀dá obìnrin pé kó mójútó ọ̀rọ̀ ara rẹ̀ dípò pé ọ̀rọ̀ àmójútó ọ̀rọ̀ òun ọmọ ṣe ọmọ ṣe tí ọba ṣe ní kí ìbádùn kan wọ́n ní wèrè lèèyàn ò ní ranjú ẹbí kí ni dé trademark ní wèrè tẹ́lẹ̀ so tàwa ní èèyàn lágbọ̀ọ́yé kọ lẹ́sìn tàwa tún ní ṣoògùn à kí ni ìbámu ṣe oògùn náà ní oògùn torí kò mọ ẹ̀sìn kò ní mọ̀ kò ní kàkà so ó ṣiṣẹ́ lé lórí ó ṣiṣẹ́ lé lórí da láwùjọ gbà ó ní kí àwọn ẹ̀sìn ẹni tó jẹ́ mùsùlùmí ìgbìyànjú tó yẹ kó ṣe kí ìsìláàmù rẹ̀ yẹn ó lè máa bí èrè fún un láyé ní àtìgbàgbà ẹjọ́ ìgbà kíámù ọkọ yẹn gbọ́dọ̀ ṣe ìgbìyànjú tó pọ̀ kọ́nà wọn fún ṣe náà. ìrìnà fún bọ̀ sí bára bọ̀ sọ̀rọ̀ owó tí ọba ní ilẹ̀ ṣé ìyọlé gbọ́dọ̀ tí wọ́n ṣe sọ́lá fún. sára owó tí yẹn bá nílẹ̀ lẹ̀ èyí ó fi lọ téèyàn ò bá rẹ̀ tó ní ibi tó bá wà tó tó sèf ibi tó sèf náà ni wọ́n ti àwọn tí wọ́n bá já láṣẹ rẹ̀ èyí ó pè wọ́n bẹ̀ èyí ó fi sí ọ́ndà kàtà wọn torí tẹ́ni tó bá lé tó bá jáde wá kí wọ́n fi dá padà fún un. lọ́sọ̀ kejì ni pé èèyàn sí ẹ pé lórí gbogbo sọ̀lá lórí gbogbo ọ̀rọ̀ ẹ̀ ọkùnrin tó bá ti lórí ìlú máa máa ń lórí ìṣètò lórí ìlú solution ti. solution ti ni wípé kó máa ní lọ́kàn wípé bóyá ètò máa kí gbẹ̀yìn nínú òun òun ò lè rí méjì mọ́ èyí pé lẹ́yìn eléyìí bóyá ọlọ́jọ́ lè dé kó máa bá ti kú gbogbo wa tó ń bá wọn ti kú á mójútó ìpínká ròyìnwò yìí yẹn a lè kú lọ́kàn kọ́dẹ̀ máa jẹ́ kẹ́rì ọkàn jáàmù gbogbo ìgbà ọba adẹ́dá wà lókè wọn ó máa tó ń lò ó gbọ́n tó ń tọ́ ó dẹ̀ rí tó ń ṣe so gbogbo tí ó bá máa jẹ́ lógún tí òfin ní concentrate kó kó kúrò láti fi jẹ́ pé gbogbo bùkátà tó ń fẹ́ nínú òun lòún wà ọba adẹ́gbà tó ń mọ tó ń ro tó gbọ́n tó ń sọ tó dẹ̀rí tó ń sè ó ní kápá lórí gbogbo ẹ̀ kó máa bẹ ọba adẹ́gbà kó ọba adẹ́gbà kó jẹ́ kí ọkàn wọn rinlẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ kó jẹ́ kí àgbóyè ẹ̀sìn kó dé bá wọn kó lè fi ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀hún lọ́rùn láti ṣe pẹ̀lú dùn áhìn gbogbo ọ̀gbà ṣáà láti ọkàn rẹ̀ kan. Wọ́n á sọ ọ́ nígbà tó yàtọ̀. Nàìjíríà jẹ́ ìbéèrè tí o kẹ́yìn Wọ́n ní ohun tí ẹ ti dá wa lóhùn lẹ́ẹ̀kan gbà tí wọ́n béèrè wípé obìnrin tí ó lóyún láì jẹ́ kó tẹ̀ gbà pé ṣé wọ́n lè so ìdí fún un. Wọ́n wá ń béèrè pé tí wọ́n bá so ìdí bẹ́ẹ̀ ṣé ó wà báyìí nínú oyún tó dẹ̀ jẹ́ pé ẹni tó fún un ní oyún yẹn gangan ni wọ́n so ìdí yẹn fún bẹ́ẹ̀ ni àwọn àpá جزاكم الله خير سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال كما صليت على ابراهيم انك حميد مجيد السلام عليكم